ṣùjúrúrú dára o dára rere dára o. lẹ́kàn love jẹ́ free production èmi ní làjà láfíríkà. arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ o tárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ ohun tí ó sọ. àfojúrí àfojúrí ohun fojúrí ló fojúrí ẹni rírí ò jẹ́ ní mímọ́ èmi mọ bàbá kan arẹrù má sọ o ògbọ́mọ lọ arẹrù má sọ o arẹrù má sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ o tárẹrù má sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù má sọ o arẹrù má sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ o kárẹ́nu máa sọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ. kárẹ́nu máa sọ iṣẹ́ ní ẹ̀kan lábùkù kárẹ́nu máa sọ iṣẹ́ ní ẹ̀tẹ́ kárẹ́nu máa sọ. ọkùnrin kan bí ọgbọ́n ọkùnrin kan bí ọgbọ́n ní ìbúrúmọ̀ ó kẹ́ni tó sọ fún ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ ó kọ̀ wá sí ebi péjọ àwọn yan. arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ kárẹ́rù máa sọ a ló mọ ìgbà tó fẹ́ sọ kárẹ́rù máa sọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ ohun tí ó sọ. iná kékeré nítọ́ ìgbín ń pa eré kéré eré àkèrè mo mọ̀ kó fọwọ́ kékeré gba ọ ah, ah. ìfúkègbè ó ṣètúkè pa jagunjagun. ìbú odò ló ń pòmù ẹ máa gbọ́ ààrẹ rò má sọ rọra má pẹ̀lẹ́ dá rẹ̀ lẹ́jọ́. jáàgùn láyà. mo dé sí ọlọ́run ajá kì í dọ́nu kò séwu lóko ẹkùn ṣọgbọ́n mi ṣètò tó jà lẹ́rùn labalábá ẹ ti fara wẹ́yẹ ẹyẹ gírídì mi ṣe tọ́ tí ò fi ọṣẹ sí. <laughs> Ah, ẹrù má sọ ọmọ eégún kọjá tó ń gbé ṣeré ìpọ̀rí máa pápọ̀ màálù kò gbọ́dọ̀ yájú níwájú ẹṣin. ẹṣin mi ṣe ní túdánù ọjọ́ mi ni. bẹ́ẹ̀ ni mo sọ. ẹlẹ́sìn ojú àárọ̀. jágùn láyà. ọkùnrin ló ké sí. èmi nìyẹn o ṣeun bẹ́ẹ̀ ni mò ń jẹ́ gbẹ̀jẹ̀gbẹ̀jọ àjànàkú yan lálà ọmọ àgbẹ̀ ń tàka irú ta ni wọ́n ń tàka sí ṣé irú èmi ni èmi ló ń ké sí. pátádé o bàjẹ́. ayẹ̀rù bá sọ o sì fi kún ọmọ rẹ o fi kún ọmọ rẹ down fatality morúkọ tí kú ń jẹ́ hmm. ikú ò gbọ́dọ̀ pa. Hmm. Eh, wo jágunláyà jẹ́ ká ti bí ìbẹ̀rẹ̀ kápá márùn márùn nú àwọn ọmọ tàbí. Hmm. ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. <laughs> ayọ̀rọ̀ má sọ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. mo lọ́ọ̀gùn ara ẹ̀ mo ò ní kí n má lóògùn tó lè pa wọn. ká ṣe bẹ́ẹ̀ níwájú èmi bẹ́ẹ̀ ni mo sọ. bá mi ẹ̀rọ bá mi ẹ̀rọ bá mi ẹ̀rọ bá mi ẹ̀rọ bá mi ẹ̀rọ ojú wọn lọ ti ṣe díẹ̀. sùúrù o. ayọ̀rù má sọ ayọ̀rù má sọ. ó ti tán ó ti tán bá mi ó tán bá mi ó tán bá mi ó ti tán. jáàgùn láyà jáàgùn láyà ah, èmi lọ kọjá lọ ọ̀dà lóhùn. ẹyin alárùbọ́sọ̀ alárùbọ́sọ̀ alárùbọ́sọ̀ alágbára ọ̀gbàrá òjò lówó nílé wo onílé ni ò ní gbà fún arẹrù máa sọ rántí pé ìgbà kan là á gbáyé. bá mi hm? ẹ ṣàdùn ojú yìí ṣojo èsì máa ṣe mí <laughs> ẹ mẹ́yìn. Eh, wọ́n ló rò bẹ́ẹ̀. ẹ ti fi kinní sí nulẹ̀ ẹ tún dé ta ẹ tún fà gbowó ẹ dùn mí bó ni mo ṣe. Ah, ọmọdé ló ń ṣí ẹ mo mọ̀ fún mo mọ̀ bàrà tí kì í jẹ́ káwọ́ kókọ̀ pẹ̀rẹ̀ nífa ah, kiri tó rò kó yí ẹni kò yí ẹ bàmí bàmí àgbàlagbà nìyín ẹ máa fojú sí i ẹ sì kú ẹ máa pa mí torí pé mo mọ ìpè fún ara yín ẹ ti ró mi lágbára ẹ ti sọ mí dọkùnrin ẹrù ti wọlé sí ẹ lára èmi lóye tó bá máa fi di àárọ̀ ọ̀la apá yìí ó lè má ṣe gbé ṣùgbọ́n bí wọ́n ti mo ti ṣe sí báyìí <laughs> gbígbé ni. bàmí àgbàlagbà ni ẹ máa ṣojo torí kó dá mi lójú pé ẹ fi mí lẹ̀ ẹ ti ró mi lágbára ẹ ti sọ mí di ìfátìnúwẹ̀ ọmọ àgbọn ní ìrègùn ẹjọ́ ẹni bá máa pọ̀ máa gbọ́ ní ìrẹ́gùn ah, ah, ah. ọ̀bàrà ò kúrò láyé àbọ̀ ọ̀bàrà ńká kó máa káwọn dà sọ́run ọ̀bàrà ńká máa káwọn dà sọ́run mi ẹ̀ mẹ́rin. bẹ́ẹ̀ ni ṣá nǹkan tó ń pè lóògùn oògùn oògùn oògùn oògùn oògùn oògùn oògùn wà ó ti yẹ ẹ̀yẹ kan ṣe bọ́tí gba bọ́tí mi kò rán mọ́. ilé tó kó ṣìkà ohun tó dáa ti bàjẹ́ bani adijọ́ abẹ́gi àfàìmọ̀ ká má ṣe bẹ́ẹ̀ ni mọ́. ààrẹ ru máa sọ. èkánná ọwọ́ kì í yọ borí ọwọ́ èkánná ẹsẹ̀ kì í yọ borí ẹsẹ̀ ìwọ ẹ̀tù kì í yọ borí ìwọ ẹ̀tù ọ̀rọ̀ tèmi ààrẹ rògbò má sọ bá báyìí sọ ní kẹgbọ́ ọkọ̀ bá parada ẹ káàbọ̀ ẹ kú rìn ojúmọ́ rí fọ́ ojúmọ́ rí fọ́ ẹ̀ta gírí táwọ̀ ọ̀run ẹ̀ta gírí táwọ̀ ọ̀run ìràrún ọ̀palẹ̀ ìràrún ọ̀palẹ̀ ẹṣin kò tiẹ̀ lórí ejò kò tiẹ̀ láàlà òkété kò tiẹ̀ lẹ́nu sà òòjọ́ lóró náà múgi òòjọ́ lóró òtọ̀ múlẹ̀ ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ púọ́ abala èṣù gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sun lára yín èṣù búlù lẹ̀kẹ́ kú. ohun fojú rí ló fojú rí ẹni rírí ò jẹ́ ní mímọ́ èmi mọ bàbá kan arẹrù má sọ o ó gbọ́mọ lọ́mọ jù sóríta lóòótọ́ lóòótọ́ ó ṣá o pé a má ṣẹ̀sìn ẹ̀sìn o pé ká má ṣòro ilé wa o ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ o kárẹ́rù máa ń sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ. Ah! ọmọ rẹ màá jẹ ní ìyá ẹ. kó o ń bẹ màá jẹ tẹ́tẹ́ màá jẹ ìyá ẹ màá jẹ ilé ẹ mọ̀ kí ló wà ń bẹ sixes ah, o ti rí dust àwọn ọmọlógo lèmi tí wọn wà ní. ok ìbò ìkí one hundred o. ẹ hundred ló wà ń bẹ yàtú dájẹ́ rí ìyá ẹsẹ tẹtẹ mo fi rán mi lọ sí sukùl kó tó di pa di. tẹtẹ lè fi fi kọ́lé o mọ̀ nǹkan tó ń sọ. Ah. tún wà. ń bà mí o. jẹ pẹ̀lẹ́ da ẹ ẹlẹ́dẹ̀ ti gbà bọdẹ kó bẹ o ṣe àti rí. Ah, ọmọ òwe fi wúṣí jẹ mí o. sẹẹtì sí bọọdù. píktù. ọ̀gbẹ́ni ò ń bẹ ni. lọ sọ́jà mú méjì mú méjì. Oh, ok kò sí wàhálà ìyá yẹn wà jẹ ọmọ àṣẹ ìtúwà ó ṣe owó ẹ sàárà lówó ẹ o o ti di double six ah, double six kí ló ṣe yẹ double six ṣé òyìn ni two one sí double six ah, ṣé òun wà ìfẹ́ dìgbà ni táwọn ẹni kò tún dà sílẹ̀ náà ah, àkọ́kọ́ kówó lè yá ṣe mí kò fọ́wọ́n àwọn ò lè jẹ́ ní o pẹ̀lú fọ́wọ́n àlẹ́ ẹ̀ ló bolo wà ẹlẹ́dàá yà mí máa sùn yí o ṣàtìrì six four kí ló ṣí ẹ. owó lówó òkú ti lè sàmì ètò ìdálá sùn. ìyá ọkọ mú wọlé rẹ. sọ́sọ́ náà sọ́sọ́. gbọ́dọ̀ náà ń gbọ́dọ̀ ta ló mọ̀ bẹ́ẹ̀ lórí fẹ́jà ọmọ ìyá mi ẹni báyìí ṣe é ṣe ṣe é ṣe ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe é ṣe ó tè ó jẹrí ẹ a ti fún ní pàòpàò márùn-ún sí i. ilé ìkẹhàn bíi dà. mo ṣe wáyé máa sunkún kúrò ìrìn báyìí. ilé ìtumọ̀ sí ìlú yẹn ló wà wà. ọ̀gbẹ́ni fíìk tù jọ. ó ti rí six four. fẹ́ẹ̀ dra fẹ́ẹ̀ dra. wá ó dé lọ́wọ́ wọn. ó bá wọn. ó lálẹ́ wù. ó láyé fi mí sílẹ̀. ọjà wà ń lẹ̀ o. àtàwọn tí mo ti wá lọ́wọ́ sí ó jẹ̀ ṣá kí ló ṣẹlẹ̀ gan-an. ọ̀gbẹ́ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú gún ẹ̀ kò ṣe wá tì mí dànù kò ṣe tiẹ̀ mú bá lọ kò ṣe tiẹ̀ mú bá lọ ẹ máa gbọ̀ fẹ́ àbí á dànù. Gbéde tí wọ́n bẹ̀rẹ̀ kan lọ fún ẹ. Ṣé Sẹ́lílà tó yẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ ló mú wa. Bàbá mi kò fẹ́ kọ́kọ́ fílẹ̀ tẹ́lẹ̀ náà ni ká tó move. lọ bá ya kí ló gbẹ kó kọ́ tí wájà yìí fún mi gbòjọ. ọmọ wèrè ẹ ti máa jẹra yín pa. ìwọ ó máa jẹyà kúrò níbí báyìí ni mo sọ fún ẹ. mú méjì ìyá ẹ méjì òṣì. apá ẹ síbí. Ah! wèrè lélẹ́yìí o oh. ọmọ àlè. alaye. ìwọ eh, tẹ́tẹ̀ ń pariwo tó máa bẹ̀ pẹ̀lú ariwo wèrè ẹ nìyẹn. Ah, àwọn ti jẹ ẹyà ìpa ọlọ́run tẹ́tí ń pariwo lọ́ba jẹ́ kó jókòó lè ní yẹn gan ò tí ì bọ̀ ó yìí máa ṣẹlẹ̀ yìí lọ́dún. Mm. Ah, mo trust ẹ náà. ee eh, àlàyé àlàyé yìí. ọlọ́run ẹ̀ kò pa mí. bá mẹ́tò àmì tó ń tò ọba tó ń tò tó ń tò ó dẹ́ni tógún ó dẹ́ni kúrú ó dára rárá ó dẹ́ni gíga kárara dẹni tó ga kò séèyàn tó lè bọ́ lọ́hùn dọ́gba. mi ò rírú ẹ̀ rí kí ọ̀rẹ́ ọ ọjọ́ yìí kó má rí ìta sọ́nà ọ̀làgídí ni èyí ló máa gbẹ̀yìn ayé ẹ̀ láti bí oṣù bíi bélò kí ra kí n rẹ lọ kí má rí ìta àgbàdo àṣẹ pé ìfọlùwọ̀ bábí. màmá bọ̀dé pásítọ̀ ṣé mo dúpẹ́ o ṣe bọ́ ní tíyàn bá rajà kíyàn ta kíyàn fi jèrè ni kíyàn ta ta jèrè nílé ayé yàn ló wà fún. bẹ́ẹ̀ni. ṣẹ́rán burúkú tẹ̀ ń wò yìí mo ti rà á sí láti máa lọ sí bí oṣù bíi mélòó kan àwọn tí mo rà lẹ́yìn ẹ̀ bíi mẹ́ta mẹ́rin mo ti tà wọ́n mo ti jèrè ń bẹ̀ àwọn ẹran yìí wọn ò nà ká sí rí pé àwọn fẹ́ rà rí bẹ́ẹ̀ ni wọ́n wò pé da ó lè wà nínú bí kòkò máa ranjú kalẹ̀ kó máa jẹ oúnjẹ mi ó wá bẹ́ẹ̀ mi kí lọ bẹ sọ́gun sọ́gun ṣáàdúrà fi pé kí máa ní bá ti ṣe kí máa rọ̀nà gbègbà ju ọkọ̀ rọ́jú síbẹ̀ lọ kí má rí ẹ̀ tà. sani Sátánì kò yẹ kó wàá jẹ́rú yín lẹ máa pè dé ẹ wá mú ẹran ẹ mú sí apá òsì ẹ mú àdá ẹ fi yẹn sí apá ọ̀tún ẹlẹ́ẹ̀fẹ́ lọ bẹ́ sídìí ogun ẹ̀yin tó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ kìrìsìtẹ́nì ẹ ti wọnú ìjọ bó ṣe yẹ kí e, èèyàn ó wọnú ẹ̀ ẹ má mú ọlọ́run àti mámúnì pọ̀ ẹ má mú pọ̀ kó dáa ṣe rí ẹ jẹ́ kí n sọ kínní kan fún yín tá a bá ní ká wo bí ejò ṣe gùn tó mama bọ̀dé á dáná sunlé ṣé tẹran yìí tẹ bá rí i pé ó kò fẹ́ kúrò nù gbá kò fẹ́ lọ nù gbá ó fẹ́ kékùtà báwọn tó kù ẹ ṣe yọ̀ǹda ẹran kó máa lọ. kì í túlẹ̀ kó rìn lọ àìrọ ah, pásítọ̀ mi ò lè ṣe bẹ́ẹ̀ láyé láyé ẹbí ah, mo ṣáàtì nìyẹn mo rà á mo fún lóúnjẹ kò tún jẹ́ kí n ta òun kí n jèrè kí wọ́n á túlẹ̀ fẹ́ kan mú kan lọ jẹ́ irọ́ o. ìdí òògùn tẹ́wọ́ fẹ́ mu lọ ń kọ́. òun máa ṣàdúrà kí n tún rí mi nì ẹ wo pásítọ̀ ṣé gbogbo wàásù yìí ẹ bá mi sọ jọjọ́ mi àmọ́ ṣe nílé nì eléyìí sì bógun lọ ẹ má bínú. ọjọ́ rẹ̀ bọ́bí tó bá lẹ tuntun bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ fún ìdílé yìí. ah ah ah. má ṣe bẹ́ẹ̀ ni mọ́ ààrẹ rú má sọ. ṣùjúrú ní dára o dára rere dára o. Lẹ́kọ̀ọ́lá tó jẹ́ pé production Mama Màmá Bọ̀dé, n tí a mú mi rí nínú àlá yẹn ó lágbára, ó lágbára púpọ̀. Àwọn Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní obì tó bá farasin, òun ló máa ń gbó. hallelujah mo ní obì tó bá fara sin òun ló máa ń gbò téèyàn bá yó kó gbìyànjú láti ṣe bí ẹni máa pánú hmm? kí ni mo wí kò pánú tínú èèyàn bá wá ń dùn kó má yọ̀ láyọ̀ jù torí wípé ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni. mọ́mí bọ̀dé ẹ gbọ́ mi dáadáa o ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ṣe rí mo fẹ́ kí ẹ kíyè sára ẹ kíyè sára o gbogbo aṣọ kọlà náà sálẹ̀ hmm. ẹ kíyè sára a ní ṣèrìn àní ṣìṣe àdẹ̀mí ṣìjẹ ẹni tá a máa ṣẹ̀ tínú máa bí tí ò ní dáríjì wá ọlọ́run ní jẹ́ ká ṣẹ̀. ìṣèlú dúpẹ́ o pásítọ̀ ẹ̀yin náà kúkú mọ irú èèyàn tí mo jẹ́ mi ò sọ̀rọ̀ jù mi ò kọjá yìí ara mi kò yí ẹ̀yin gẹ́gẹ́ bí pásítọ̀ tó ń tọ́ wa sọ́nà ohun tẹ́ bá ti sọ fún mi náà ni máa ń tẹ̀lé àmọ́ gẹ́gẹ́ bí ìyàrá tẹ́ wálé láì láti wákàtí ìlọ èmi náà bẹ̀rẹ̀ sí ń kóra mi níjàánu màá dẹ̀ tún tẹpá màá tẹra má bàbá ẹ mo dúpẹ́ o. ẹ máa sọ pé ìrírí mi máa gbà bọ́dé o báyé fún ọ máa máa gbà o kò rí mi má gbàbọ́dé o. ìyẹ̀sọ̀ fárẹ́rù máa sọ kó má ṣe rékéré erékéré eré àkèré àti pé ikú ogun ló ń pa jagunjagun ìbú odò ló ń pomú ẹ máa gbọ́. torí ẹ̀ lè ṣe bu ẹran tó pọ̀ ju tiwa lọ àbí ta ló ṣe oúnjẹ yìí. o ní ìtẹ̀lọ́rùn. ta ló ẹ̀dúró ta ló ṣe oúnjẹ yìí. èmi nìkan náà ni mo ṣe ṣe é wá sí. kò wá dùn náà lọ títí kò dùn lọ títí. òun ò gbé tó bá yẹ pé mi ní ṣe oúnjẹ yìí adájọ ilé ìlọ. kí ni kí yọ sí já. òun gbóló lálẹ́ mu yìí. iyọ̀ àti magi máa ti já. Ah, ah, ah, kílẹ̀ mi ló ṣe yín ah mo gbé ah ìwọ ìwọ apò ẹkùn ní dìkàlà fọmọdé. ṣùjú dídára o dára dédé dídára o. Lẹ́kàn Láptọ̀ Jeffrey production èmi ní nàjà láfíríkà. arẹrù máa sọ. jáàgùn láyà ah, ah. ìrẹsì wa yá báyìí. ó yá sára mo bá ọ la ẹ dáadáa ló bá mi. bọ́ mi bí eégún bá léyìn lóko kì í ṣe ipá kọ̀ọ̀kan o. ìwà àti tatán ni. èmi àtàrà òmásọ̀ ni ó ń fi orí ọkà ọ̀hún mú á dẹ̀ jẹ ìyà èmi jágùn náà mo sọ bẹ́ẹ̀ á jẹ ìyà kí àìrò má sọ lérí mọ́ mi lójú ayé kó tún máa fi hàn mí lójú oorun ó ń pa èmi lọ́mọ lójú oorun. jágun láyà ó dájú dánu ó mẹ́sàn-án mẹ́sàn-án ó mọ̀ parẹ́ ẹrù má sọ̀ làbá máa pè ní àrò nìmàjọ ń gángan lóògùn. wò mí wò mí kó tún mi wò. àdínú lóró ni ọmọ ẹ lóògùn iwájú tá bá ẹ lọmọ èmi ni mo sọ bẹ́ẹ̀ ah, máa hàn án lè mọ. jágun ọmọ ah, lọ ọmọ ah, lọ ọmọ lọ bí n bá ṣe léyìn fún ẹlẹ́dàá mọ̀lẹ́ ọ̀rẹ́ mi rẹ̀ láti lẹ̀ tá a jọ sọmọdé yọ jẹ̀mí ya ẹ ò mẹ́ni tó ń bá fà ni sọ ọ ti gbàgbé ni odindi ọgbọ̀n ọdún ó lé lọ fi kú olú yìí sọ ọ ti gbàgbé pé ifá ló dá ọ padà sí pípé dandan kó padà kó wá padà sílùú kó bẹ̀ sí ní ṣe bàbá rẹ ni ìlú tí wọ́n bá ẹrù mọ́sọ̀ sí rè lémi rẹ̀ ní gbogbo wa kò fi ọjọ́ kan kú olú yìí ọba àlú ìgan mọ́ bẹ̀rù rẹ̀ àwa tá a jọjọ́ ń ṣègùn gangan ọ̀tọ̀ la kó rẹ̀ sí bí n bá ń bá ọ sọ̀rọ̀ ọmọ gbọ́ọ́ ntọ́wìn ni ọ̀sẹ̀ sọmọ kí mò ń bẹ̀ ń jọ́ tẹ̀jọ́ ń fa ọ̀rọ̀ bóyá o gbàgbé ntọ́sọ ọ̀rọ̀ ntọ́sọ lọ́fẹ̀ẹ́ ṣe wọn o ó ní kẹjọ pa márùn márùn náà mọ ara yín dákun ọmọ mélòó lóbi láàrin ìmí rẹ. lèmi àìkọmọ fọlọmọ mọ mo bí márùn. mo bá o yọ sọ ọmọ iye ọmọ tí ààrẹ rò mọ́sọ̀ bí. yòówù kó bí. ọmọ ṣe o lọ́mọ rẹ̀ tó wà láyé wọn ọ̀sọ̀ àwọn tó ti kú o lọ́mọ tó wà láyé gangan tá a lè kàlẹ́ ní èjì mẹ́rìnlá ló ń ńlẹ̀ báyìí bẹ́ẹ̀ bá wàá jọ para yín lọ́mọ márùn márùn ìyún tó bá rọmọ rẹ̀ márùn pa o òun ò ní mẹ́sàn ìwọ ní ní kankan jágùnláyà olórí ìbúlẹ̀ ńtọ́ bá fa o ẹnu mi wo ọ̀nù ọbẹ̀ ńlá o ọ̀rọ̀ rẹ̀ sòrò sọ lẹ́yìn gan dákun gbégbèsè gbogbo nítorí wíwù ni ọ̀sẹ̀ ò ọ̀ tó sọ yìí ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ ọ̀gá ni. inú mi dùn inú mi dùn. tó bá jẹ́ bẹ́ẹ̀ arákùnrin mi. àsọpẹ̀lẹ̀ lè do fífi gàgbọ́n. inú mi dùn ẹ̀sọpẹ̀lẹ̀ lè do fífi gàgbọ́n inú mi dùn. kí ló rò wípé mo lè ṣe. Ah! inú mi má dùn sórí n ò fẹ́ jẹ́ ọláyà ni o ààrẹ rọmásọ ó burú ju bí mo ṣe ròyìn rẹ̀ fún ọ yìí àmọ́ lọ́n àbáyọ rẹ̀ <clears throat> yà kí n ká lọ nàìjíríà kéré. àti pé ikú ogun ló ń pa jagunjagun ìbú odò ló ń pòmùwẹ̀ máa gbọ́ ààrẹ ò má sọ rọra má pẹ̀lẹ́ dá ààrẹ lẹ́jọ́ ẹ̀tẹ̀ ń bọ̀ wá o ààrẹ ò má sọ àrèéfín ńlá ààrẹ ò má sọ ààrẹ ò má sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ o tárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ o arẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ tárẹrù máa sọ ọ̀rọ̀ kẹlẹ́ ń mọ̀ tí ó sọ arẹrù máa sọ. ìdílé ah, ah, bàbá yín arẹrù máa sọ bí o wọléwọlé arẹrù máa sọ bí o títí la o. dóko ilé ọ̀rẹ́ rẹ ló wà ààrẹ ah, ìsáfárà. dákun wọ́n jẹ́ ń fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ torí ọ̀rọ̀ jáàgùn láyà mo ṣe torí rẹ̀ wọ̀ dákun ah! òun gan mọ̀ pé òun ti kọjá àyè òun dákun bá ń foríjì. jáàgùn láyà hmm. níwọ ẹgbẹ́ ẹni là ń gún ewúrádé olóbìnrin kan kò ń bá wọn pagbo ìjà olójú kan kì í bá wọn tàkìtì oró kí ló wá jẹ tẹ́lẹ̀ ẹkùn tó ń ṣerun gbẹ̀ngbẹ̀ sírú àwa yìí ah, ìyá máa rí kan panu lọ́wọ́ ni tí n bá ṣetán pẹ̀lú ẹ ó jẹ ìyà wo fatade nìkan ló mọ báwọ̀ ya àjà àti fi pa gbogbo ọmọ márùn-ún ẹ̀ tania níwájú àwọn wo. arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ ọ̀rẹ́ mi a lè jà ibi inú ọmọ ò lẹ́sẹ̀ inú ló bí mi mi ò tó bẹ́ẹ̀ ọmọdé ló ṣe mí. ṣé o ti gbàgbé pé o jù mí lọ ni. àníbo o jù mí lọ kì í ṣe tewúlà sọ ohun tó jẹ tẹ́lẹ̀ kù fi dàgbà fún mi tàìwò ṣàgbà ṣe wá sọ fún ọ torí ìjọ mi oníṣọ̀gùn tó bá jó tí ò gbọ́n yẹn rí àbùkù ṣọ̀gùn kọ́ o àbùkù ara ẹ̀ ni má máa dánú wájú irú àwa mọ́ lájẹ́ lájẹ́. ẹ ẹ ara ẹ lọ́sọ̀ mo kò jẹ wà dákun ó ti kó jẹ mo ah, ah. kí ló ní tó ń pè lóògùn òun bó o so olóyè kékeré sí àmọ́ ìyájú sọ́ba ni ojú lọ tọ́jìn tọ́jìn òun ò lóògùn ah. ìwọ gangan lóògùn. ìgbìjàdó ogun ló jókòó yìí. mi ò ní nǹkan kan. Ah, jágun láyà lóògùn. ara mo mo ní. èmi tí mo sì jókòó yìí. bí mm. olóògùn. mo mọ̀. àmọ́ mo ní jésù. mo mọ̀ <laughs> mo mọ̀. dákun sábà ń forí jì. <coughs> ọ̀gá rèé <coughs> <coughs> ọ̀gá rèé pẹ̀lú. ọ̀gá rèé pẹ̀lú. kò sí wàhálà ẹ àmọ́ tó bá rí bẹ́ẹ̀ yóò tu àwọn tó nílẹ̀ yóò tu wọn. oyè òun náà oyè oyè kí ló ń wọ ẹbọ kí ló ń wọ ètùtù dákun. ọ̀dà àgbo tẹ́yìn ẹ̀ gbàgbà. òun náà mọ̀ gbà lọ́wọ́ èèyàn <laughs> òun náà mọ̀ gbà. ike epo méjì. ìjà ṣe lẹ́yìn ilé ọ̀ka awarawa awarawa awarawa. kò sí wàhálà ẹ rọgbó obì. àtọ̀tí èbó. <laughs> ngbò ni dàpọ̀ ọ̀rọ̀ lọ́gbọ́ yìí ṣe ọ́ fún wa dọ̀la. Ah, gbàdo oṣù tó ń bọ̀ kò sí wàhálà. ọlá mi. Eh, eh, <laughs> ààrẹ ni wọ́n sọ. ààrẹ ni wọ́n sọ. ogun re. ààrẹ ni wọ́n sọ. ogun re. ààrẹ ààrẹ mọ̀. tábà yọ wọ́ọ̀bì ni wọ́n da léèyàn. ẹ eh, kò sí wàhálà ọ̀yà ẹ ẹ bá bèrè. èyí tó tiẹ̀ wá mo ti yó gan pẹ̀lú ti ń bẹ lọ́wọ́ rẹ̀. ah inú ilé yìí láfi parí ìjà ah, inú ilé yìí láfi mọ̀ pé ìjà tán síjà ẹ síjà. inú mi dùn o hmm. ah, arẹwù má sọ gáàgùn láyà. arẹrù má sọ arẹrù má sọ arẹrù má sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ tárẹrù má sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ. àfojú rí. àríkẹ́ àríkẹ́ ṣíwọ kọ́ mo ń bá wí. àríkẹ́ mo dé orí dánínsì mi ò róúnjẹ mi bẹ̀ róúnjẹ mi dà. ṣé tí ń dùn ẹ̀yìn. àríkẹ́ etí ń dùn ẹ̀yìn òun fi mí tẹ́ fóònù màá gbá fóònù owó ẹ̀ dànù. wọn ò tí ì bí ẹ dà ṣẹ́gun wọn ò bí ẹ dà wọn ò bí ìyá ọmọ tó wọ bàtà sẹ́sẹ̀ tó lóun fẹ́ jó bàtà ó yẹ kó yẹ pé bàtà bàtà ni bàtà yẹn máa rí lẹ́sẹ̀ wọn ò bí ẹ dà kó fọwọ́ kàn mí orí ẹ bàjẹ́ nígbà tó jáde lọ tó pọ̀ kó ṣì ẹ lọ ó wá ń bọ̀ nílé ń da ẹ̀. irọ́ àwọn àwọn òwe ata sí tẹ kóra ipò wọn dáná fún ẹni. ọ̀dọ̀ obìnrin mo lọ nà. èmi ò tiẹ̀ fẹ́ mọ̀. nítorí mi ò fowó ọbẹ̀ ẹ̀ lẹ́yìn àárọ̀ yìí. pẹ̀lẹ́ babolówó ọbẹ̀ mi ni mi tí màmá dáná fún ẹ o déńdà o expect kò bó jẹ lórí dání wá gbé mi. ní sùúrù àríyá ṣó gbádùn ṣá. ọgọ́dà orí ẹ orí ẹ ò pè. ṣó nọ́mà. mi mọ. O. ọjà ó lọ́dà ló fún mi sí jáde. ẹ rí Mr. Commander ó tán nǹkan lánàá kí n dìde kí n lọ dáná. àríkẹ́ má yẹn fọwọ́ kún ẹ o. Ah, try. má jẹ́ fọwọ́ kún ẹ o. o jẹ́ sọ fún ẹ pàṣọ ìyá ẹ ó wà níbi tí mo bẹ tọ́jú ẹ sí fọwọ́ kàn mí tí bá ka one to five tó bá tó bá dáná tó bá dìde ńlẹ̀ yẹn kò lọ dáná fún mi sí. ẹni èjì. so ṣe ló ṣe ẹnu wọ́n ṣe pé fún ẹni wọ́n ti sọ fún ẹ̀ kó ṣọ́ ara ẹ̀ tí wọ́n á lòun kó jẹ́ kó yẹ pé kí ló ṣe kí ló kàn lóye wọ́n á ṣiṣẹ́ léṣe. ẹ ọ wà gbígbà ẹgbẹ́ tó ń gbé fún mi ah kí ló ṣe yẹ. kí ni fóònù wa lọ́wọ́ ẹ̀. mọ̀mísí ni wọ́n pè wọ́n dẹ̀ ti pè pèpè ni mo ṣe gbé pé kí. mọ̀mísí pè mí ló wá ní gọ́t láti mú fóònù mi wá bá mi pé mọ̀mísí kí ni mo sọ fún ẹ tẹ́lẹ̀ fóònù kókò máa ríǹgì lásán ṣáìrè wá kó wá bá mi pé fóònù mi ríǹgì má fọwọ́ kan ara má tiẹ̀ fọwọ́ kan ṣó ṣé mi ì lè bá mọ̀mísí sọ̀rọ̀ mọ́ ni tí ó bá máa bá mo sí sọ̀rọ̀ tó bá yẹ pé èmi lọ pè máa bá wọn sọ̀rọ̀ máa dẹ̀ pé fún fún ẹ fún ara mi ni má yẹ má tún jẹ́ kí n tún rí ọwọ́ ẹ lórí fún mo kìlọ̀ fún owó ọmọbìnrin yìí o mo kìlọ̀ fún ẹ o kọ́mọ kò gómìnà kò gẹ́ra àjàre. ó dẹ̀ tún wo ojú mi ṣó má bí eré o sọ̀kọ́ tó ń wá lórí fóònù tó ń gbé fóònù ní fóònù kiri. ẹ ló mà mo máa pè yín padà wò mo ń ṣe nǹkan lọ́wọ́ báyìí máa pè ẹ lè dá sí nǹkan tó ń ṣe ẹ má wọrí máa pè yín padà kò ń ṣe nǹkan tẹ̀lé ẹ understand. ọkùn ṣẹ̀gẹ̀. ẹ má bínú pé mo ti stop you. mo máa notice pé látìgbà tí ẹ ti máa ń já ẹ máa ń kàn gbariwo ìgò fọ́gùn fẹ́yìntì mo gbọ́ lọ́jọ́ kan tí àwọn pa máa fọ́ tv máa fọ́ tv But the end of the day náà tẹ́ bá máa bọ́ síta ìyàwó yóò ní gé lẹ́nu ẹ̀yin lẹ́ máa fọ́ lẹ́nu kí ló ń ṣẹlẹ̀ mi ah, ọ̀rọ̀ yẹn mo ti sọ pé ẹ má bínú pé mo kọ̀ mo interfere sí ọ̀gá tí yẹn tí ẹ̀ kan interfere sí ṣòyìnbó mo kọ̀ máa yà mí lẹ́nu ṣòyìn yín. Ah, èmi èmi wizu. ẹ máa ti mọ scores ẹ máa ti ka scores ẹ ti máa ah, àwọn yẹn á ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹwù gbogbo ojú yín tí gbogbo yín ti fọ́ ọ ti fọ́ yín lójú ọ ti fọ́ yín lẹ́yìn ẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn rìn. Ah, èmi kẹ́sẹ̀ kó dìgbà tí wọn bá tó kẹ́sẹ̀ ìyàwó màá tí mo fẹ́ ní ṣùlọ́kà yẹn àwa ṣe kí ni àwa fọ́ mi lẹ́nu. ẹ̀rọ ti ṣiṣẹ́ gáràjì. gáràjì èmi ò ṣiṣẹ́ gáràjì tí bá ṣiṣẹ́ gáràjì máa pa á ti kú so mi ò ṣiṣẹ́ gáràjì ìyàwó yín fọyín lẹ́nu gan o tẹ́ bá mọ̀ ẹ wá ń jáde báyìí pẹ̀lú bẹ́ẹ̀ rí. èmi náà bá yín ṣẹlẹ̀. ẹ ẹ mọ bóyá yín ṣẹlẹ̀ ẹ dẹ̀ kẹ́fìtì. bí ọwọ́ ẹ̀rọ jù mí lọ mí tiẹ̀ bọ́ẹ̀ máa ń gbé wéètì náà ayédègbò gbẹ̀gẹ̀ yín wòye fẹ́ ń gbé wéètì ah, ló wá fọyín lẹ́nu ìyàwó yín jáńjálá àṣé ah, mi ò rí bẹ̀ṣẹ̀ ìyàwó yín ni má ti nà ọ́ pa má ti bójú ẹ̀jẹ̀ má ti pieces ẹ̀ bá àwọn fámìlì ẹ̀gbọ́n láti wá wọn àti wá gbé wọn àti gbé lọ ẹ wo bí ọlọ́run aṣọ yín o ẹ dúgbọ́ ẹ wo èmi ò kàn mọ́ ẹ̀tẹ́ yẹn ò kì í jẹun. ẹ ṣe ìgbà mi náà. bọ́ bọ́dá ṣe ẹ máa ń tírè ní. láǹpẹ́ ni yóò ní yóò sì lọ. ògbọ́n mọ́ ọlọ́mọ jù sórí ta lóòótọ́ lóòótọ́ kò ṣá o pé a máa ṣe sí ẹ̀sìn o pé ká má ṣòro ilé wa o. ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì. arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ. Ah, àṣírí ọ̀rẹ́ wa ó ṣẹ̀mí o wọ́n lò lọ ṣọ́ọ̀ṣì kí ló dé. kò ní lọ ní. kóró gba lẹ́nu ẹ̀ kò wẹ́ lọ́gbọ́n abàyà rẹ̀. bàtà yìí ló lọ. bẹ́ẹ̀ arẹ́rù máa sọ iṣẹ́ ní ẹ̀kan lábùkù arẹ́rù máa sọ iṣẹ́ ní ẹ̀tẹ́ ẹ̀rù máa sọ ọkùnrin kan bí ọgbọ́n ọkùnrin kan bí ọgbọ́n ẹ níbo ẹni tó sọ fún ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ ó wá sí ebi péjọ àwọn yan. arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa. àbá àwọn ọmọ wo irọ́ ni. Ah, àwọn dúpẹ́ o àwọn ọmọ mi dé ọkọ mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àbúrò mi àgbẹ̀ ọkọ mi mo dúpẹ́ mo dúpẹ́ mo ṣe rí ilé ẹlẹ́jà mi mo dúpẹ́ o ọmọ mi ti tìlú òyìnbó dé mo dúpẹ́ o abọ́lálù baríkà ọmọ tó fi ń yọ ọgọ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ọgbà ẹ ṣe ọgbà ẹ ṣe o abọ́lálù baríkà rẹ o ẹ ṣe ọgbà ọgbà tó ṣì dànù ẹ ṣe ẹ ṣeun ẹ kí lé o ọkọ mi eh, eh, ẹ káàbọ̀ sọpẹ òjòpó àbọlálùbáríkà ọlọfin yangàn ọ̀n tá dúró gbà lórí ẹ̀ o ṣe ó yẹ bàbá bàbá. good to see you again good to all sister mi ó yẹ bàbá bàbá bàbá. máa gbọ́ ààrẹ ò máa sọ rọra máa pẹ̀lẹ́ dá rẹ̀ lẹ́jọ́. Mm-hmm ẹ̀tẹ̀ ń bọ̀ wá o. ọ̀dọ̀wọ́ ní àná sẹ́ni kébùdẹ̀ ti jẹ pálí náà kí màá ní wẹ́lẹ́ yìí kẹ̀. àǹtí mi ẹ̀bà má ṣe báyìí náà ẹ̀ eh, mo tí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó ṣe lè tó ni eh, ìgbà wo ni mo fẹ́ tó wò àǹtí mi o. lánàá ah. sẹ́yìn káàkì pálífọ̀wọ̀ big sister kó lè rí pé èkó jẹ ọ̀rọ̀ ilé ìgbọ̀n ti sún yàn eh, ejò máa gbowó mi ọ̀bọ máa jẹ kinní kan èkó tó ti jẹ pálí téèyàn fi ń travel sí báwo la ṣe fẹ́ ṣe é ṣé bí wọn náà mọ̀ pé nìkan ló ti ń tọ́jú nǹkan sí mi lọ́wọ́ tó tí mo ti ń gbénu ilé mi mi ò fi ojú kọ eku báyìí rí mi máa rírun nǹkan báyìí rí kẹ́ ẹ máa gbà mí. irú ewu wà náà fẹ́ kọ sígbẹ̀dù ilé báyìí. àṣàkẹ́. bàbá ẹ máa kálẹ̀. kí ló fa ariwo. ẹ máa ṣe wù ẹ ẹ máa ṣe wù mí ìrírí eléyìí rí o bàbá mi ìrírí eléyìí rí. kíbi ìwé ìrìnnà tí àbúrò mi tọ́jú sí mi lọ́wọ́ ni àná ló mú lé mi lọ́wọ́ kí bọ́ọ̀hún tọ́jú ẹ̀ kó lè wá gbàwé ìrìnnà lẹ́nìí ẹ wo bí kú bá yé ẹ̀jẹ̀ ẹ wò láì ṣe jáde bẹ́ẹ̀ kó ṣe wá jẹ́ yẹn kí ló wá máa ṣẹlẹ̀. ṣé ló mọ̀. bàbá bó ṣe wà yẹn ká tó lè rí mi ṣe a máa lóṣù méjì sí mẹ́ta. ẹ ẹ já sí pé wọn fẹ́ kẹ́ ẹ faramọ́ wa ń lé nu àìkú ń ṣe dáadáa. irú ọlọ́wọ́ ajẹ́kan lọ kí ló wọ́n jẹ́ kó lọ eléyìí ni òkò ṣe ń lò mọ́ ni. Ah. ẹ máa lọ́jọ́ mi. Ah, ah, bàbá. bàbá ó máa ṣiṣẹ́ mi tán wà. irú wo lẹ ń sọ yìí. ìwèrè. kò sọ bẹ́ẹ̀ bàbá ẹ̀rọ ẹ̀kọ́ níṣẹ́ tó máa ṣe lọ́wọ́ ni àfikún ṣèrè ní. ẹ kò sí wàhálà àṣàkẹ́ ọlọ́run àbáwá tó. ó dà iṣẹ́ o ìwọ náà mọ̀ pé mi ò rí lóde yóò ṣẹlẹ̀ ẹ́ kí ló fẹ́ ṣe báyìí kẹjọ ẹ wo ẹ jẹ́ ká pa gbogbo rò lóyìí tí o bá a ṣe máa ṣe míì tẹ máa fi lọ ní kẹjẹ ká máa rò báyìí ìgbésẹ̀ ní kẹjẹ ká máa gbé báyìí báyìí báyìí báyìí ṣẹ́gun ká pàrọ̀ lóṣì mi ìkúkú ṣekú tí mo jẹ́. ohun fojú rí ló fojú rí ẹni rere ò jẹ́ ní mímọ́ èmi mọ bàbá kan arẹrù má sọ ọ́ màmá máa ròyìn ọ̀pin ẹ tí yóò pè mí lè mí èpì ẹ̀ tí tí bàjẹ́ mo ti wà pẹ̀lú àwọn fẹ́dra ẹ wo lẹ̀ òbá òbá èkó ọ̀nì kúre àbámá kúre ni ọkúre tì ẹ̀yin tá a ti rò pé n kò lè mèkì ẹ èmi kà mo ti kó ònú gbó <laughs> mo ti ń báwọn èèyàn gidi róòlù ẹ̀yin ẹ nìkúre ẹ wọlé ọba tẹ́ńdà ọba ọlọ́ngbọ́ àjọ̀nù tẹ̀ràn wa ọlọ́run <laughs> wọn ní kó wá bá tiwa jẹ́ àjọ̀nù owó ọkì ọtún ẹyẹ ẹyẹ ń fò bọ̀ bàràbà ibi àti ń dáná ló ti bá wa ó di wọ̀ọ̀lù ná <laughs> àjọ̀nù yáwèrè gan òun gan ló má advice ká yí látàwa. Ah. àní bí èrè ṣe ń jẹsẹ̀ ló ń jórí ah. àná tún fi trọ́fì lé àjọ ló ti yá wèrè ẹyẹ tẹ́ wọ́n wá náà ẹ̀sùn ti jẹ́ àti bọ́ àti parí wèrè àbò sírí ẹ̀yà ọlọ́yin kan gbádùn yìí wèrè wà ọ̀nì kúre ọlọ́run ẹ máa ṣá ìkú ni. ṣé wèrè wà lẹ jẹ ẹ ní kí ló ń ta eh, kí ló ṣẹlẹ̀ báyìí ṣe sọ fún mi. mi ò láyé nǹkan tó ń ta fún mi. Eh fẹ́ẹ̀dra. tọ́ba fẹ́ẹ̀dra. àgbàlagbà. Ah, a fẹ́ pàǹṣà. ìwé èwo nìyẹn. àgbàlagbà ṣé wájú mi náà ni ṣé o ti wá di bẹ́ẹ̀ ni. èyí ló fi ń pè pẹ̀lú mi aláyé ọ̀bọ̀n yìí fẹ́ẹ̀gù sí ni ọlọ́run. fẹ́ẹ́dúrà ẹ má dá ọmọ àtẹ̀yìn lóhùn o lánàá ṣe lọ́nlọ́ mi jẹ́ mo rò pé bí ayé lọ́rọ̀ lọ́rọ̀ mi gan-an ni but lẹ́yìn ìgbà tí mo mórí ìyá ìsìn nù ó sọra ìlú nìkanra ẹ̀rí pé lóyún burúkú lè léyìí àti ló ń ṣiyẹ. ó láì kó máa sọ tẹ́tẹ́ dariwo ṣé tẹ́tẹ́ ń pariwo ni tó bá ń jẹ́ àdẹ̀fù tó bá mọ̀ pé tẹ́tẹ́ ò bẹ́ẹ̀ láàmú àfi tẹ́tẹ́ lẹ̀ yóò dán tẹ́tẹ́ ni àtọ́bá ń jẹ́ ìwọ́n máa mú mọ́ra ni ṣé wò ń jẹ ara ni kò yẹ sí wàhálà èlò lówó tó wà lọ́wọ́ ẹ̀. ó pọ̀ ó ẹ máa ta lọ ọmọ ìwà ìbà yìí. bàbá ń tọ́jú. èyí náà gbẹnu sí kí n sì pẹ́. ìfọwọ́ ara mi ṣe ra mi kẹ̀ àrè jẹ́jú re kí n gbẹnu sọtí àǹtọ̀nù ló fi kọ́ mi èmi kọ́ <laughs> ọ̀ ní kúre sẹ́ẹ̀ ọ ní kú ọ bílíf pé mo lè mẹ́kẹ́ e. ọlọ́run níbi mo ti wá ọ ní kú rẹ. máa wọ ìdó bá ń lo tó máa gbowó. ọ ah, ti kú <laughs> mo mọ tí mú bí wèrè ọjọ́ ń pa mí kí n bá mọ̀tí láyé kí n mọ̀tí mọ̀tí alùjọ̀nù lọ ti ń pa <laughs> èmi kẹ mo lè mọ̀tí kú síbi alùjọ̀nù ló máa kú lé eh. ọ bìrè. tó bá mu ti kú bí hmm. àjọ ní ẹ̀ máa kú lé. Ah, àmì má jẹ́ kí n pa mo náìsì sáyọ̀ ni. bẹ́ẹ̀ni wọn ti kú lé wọn gbádùn mi. <laughs> ó bà á. ọ̀gá ìwọ ló ṣe kó mọ̀ kó tó ń ṣe jàre kí ló wọ́n a máa fi mi gojọ́ tàbí fún mi ọ̀gbẹ́ni kí n jẹ́ kí n jẹ bùkátà kí n jẹ pọ́pátì ẹ̀ tó. wọ́n máa wọ níbi ọ̀gbẹ́ni o. má dàá sí tó wà lẹ́yìn kí ló kọ́ ẹnu kan tó wà lẹ́yìn. ìwà làá rí o báyìí sìn o fẹ́ rajà o dá sọ̀rọ̀ gáàmù o máa ṣe o wà á fún nǹkan tó kó kó ṣíkò ìbá ìjọ. ọ̀gá kò sí brown bíjà rẹ̀ kó mọ tó ń ṣe. Ah, ah, kò sí brown lẹ̀. Ah. ẹ̀lò tó bá yẹ kí variable grab availability workout tàwé fún mi kí n jẹ́ kí n jẹ́ ìgbẹ́rù ṣé kí n kọ́ mọ́ tó wà ní tó wà náà kò dáì kú kan ní sùúrù ọgbẹ ìṣèjọba ọgbẹ bá lórí títì ẹkùn pa fífi lẹ́tà ń bí mi. Ah! àwọn ọgbọ́n kó méjì ẹ mọ kó mo títù ló gé náà ṣé orí nǹkan tó wà ń lẹ dọkọ dọkọ jẹ mí ìyá ẹ síbi kí ló ṣí eh, ẹ. bẹ́ẹ̀ lówó tẹ́tẹ́ ni mo fi rọra mi sùn ó dà pé ló ṣì ni ẹ. ọ̀gbẹ́ni yẹ ò ní lẹbù. double decker. ọ̀gbẹ́ni kò ní mo dà mo fún mi kí ló tún fa ariwo. alaye ọbọ yìí jọlá náà bí ni ẹ̀yin tẹ wá mi ló jọlá ẹ ọmọ. wà á dá ọmọ àṣẹ ilé òǹkó kóyin ìbàjọ fún àfàṣẹ ọ̀gbẹ́ni ọjà ló wá àkílẹ ìdè lóhùn dá bọọdù fún mi. wàá máa ṣe sùúrù ọ̀gbẹ́ni àwọn ẹni píìtì mi kí ló dé ọtọtẹlẹ bá gbẹni o máa ní sùúrù o. o ní tajà lábẹ́tẹ̀ rẹ mọ̀ máa sọ fún fẹ́ẹ́ dúgà o ní tajà wá ṣeré fún wà lórí ẹ̀ tajà fún mi jọ̀ọ́ bẹ́ẹ̀ kó sì kú òǹbí máa fọ́ mọ̀ tó wà ńlẹ̀. láìkì wo láìkì wo jọ ọgbẹ. ó wá ṣeré ibi ni fún fàṣẹjọ. ọ̀gá máa tayò fún mi. ìrè burúkú ni ẹ fẹ́ fọ̀rọ̀ bu. ìrètí láyò tàyà ọ máa mú tán ni màá fún ẹ tù tó máa fi kú sí ibà yìí tá fún mi jọ. ọlọ́run ọlá ló jẹ ìwà láàyè. àlọ́ àwọn nìyẹn ewo òjòwò ń jẹ́ ẹni tó wọ́n bọ́ fagiri kúta yẹ kájọ tẹ ẹni. ala. ọ̀la kan mọ jẹ́ pọ̀ ó yà àwọn gbé tán fún yín. MD. Gbogbo ẹsẹ̀. Sàmúyí dè ní. Ẹ dá máa tutù náà kẹ́. Ọmọ ó lọ fà. Ó gbẹ̀rù. Ó lọ fà náà ẹlẹ́gbọ̀n àgbà kò pọ̀ kẹ́ ah it's plenty ah ee. Eh, md. ee. Eh. sàwọn èdè ni. o ta lẹnu di yọyẹri. okuro mbẹ. epo kẹ. o lè understand nǹkan tí mo rí. ala ṣe wá yẹn. ẹ dẹ́ kí n lọ nǹkan ìgbà yẹn. ìgbà ah. yẹn nà nù bí. kó bá mi nà nù ògì ó jẹ́ bá mi gẹnu ògì ni mo rò kórí ẹ yìí ṣé mi jọ àwọn ẹgbẹ́ tẹ máa jọ ń pín gbó ṣe ọ̀rọ̀ àtẹ̀sà I will deliver you. pákẹ́ ẹ ti bá yín bá a nù Níbo ni kì í parí? Àgbẹ̀ máa yàgbé ọkọ̀ ayé rẹ̀. Mo rí ìdè ni. Ẹja ìgbẹ́. Gàrí gbígbẹ lẹ́lẹ́yìn kò ní ìdí ṣúgà no milk just òfì tútù. Ah, ah, ah. Ó lọ fà. Ó lọ ti rà. Ọmọ èmi nìkan ni mo mọ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ Eh, eh, kọ́kọ́ bu ọtí kó o bù wọ́n tó bá lè mu tán kò gbọ́dọ̀ ṣẹ́kù o. orí rẹ̀ mi ra wọ́n bá lu díẹ̀ ní ọmọ gbé ìtòkù lọlé ọmọ jí lọ láàárọ̀ la. ẹ̀yin àgbàlagbà náà lẹ lẹ fi lé wa lọ́wọ́. wọ́n yìí la o ọ̀ya ya sí lẹ́ẹ̀mẹ́ta bàbá ó gbóná ọmọdé ó gbọ́dọ̀ gbóná ẹrù ní bẹ lọ́wọ́ rẹ o mọ wí tẹ̀lé mi lóbi sowó lóbi sowó lóbi sowó lóbi sowó lóbi sowó àtẹnìyàn lóbi sowó àtẹnìyàn. ẹ lọ gbéra ajé tèmi lẹgbẹjà ló wá. ẹ lọ gbéra ajé tèmi lẹgbẹjà ló wá. ọ dárúkọ ara rẹ ni dárúkọ ara rẹ ni. pọ̀sùn ọ̀dà èmi lọ ń ṣe gọ́fọ̀. bàtẹ́ni máa wí tẹ̀lé ọ̀dà orúkọ ara tèmi lèmi náà ọ̀dà ah, eh. orúkọ rẹ̀ ọ̀tún forúkọ ọmọ lágbájá sí i. morúkọ mi tó kọ́kọ́ lóògùn. ara o ó kọ mi nù eh, lóbi sowó àtẹnìyàn. lóbi sowó àtẹnìyàn. ẹ lọ gbére ajé tèmi. ẹ lọ gbére ajé tèmi bọ̀ sún hmm. ẹ lọ gbé wá fún. ẹ eh, níbikíbi tó bá wà. níbikíbi tó bá wà. dájẹ́. bọ̀sùn ọkọ ráfàtú ọmọ rálì bàbá jẹ́ gbígbà wọlé. òtítọ́ òtítọ́ dáńtọ́ ní dá. dánú. dání ẹni wọn wọlé. mo ah, mojú rẹ ọmọ àṣàkẹ́kọ̀ọ́ yìí. àwọn ni. bó <laughs> o ní ìyá yín kọ́ kí ló kọ tiẹ̀. ni sà. ara sà o. ẹ yóò sì mórí o. sà ẹ má bínú ẹjọ́ ọmọ yín Muyideen ni mo máa fi sọ̀rọ̀. kí ló ṣe fún ọ. mo rí Muyideen láàrin àwọn tó kù ẹ̀ tọ́jọ́ fa igbó. ọmọ tèmi iye ọmọ gbó ń bò ní kó lóun ti rí i. bẹ́ẹ̀ni sà tán yọ eruku lẹ́yìn láì ṣe ṣọgo. ẹ bàbá ẹ má bẹ̀rẹ̀ ah, irú irú ọwọ́ lélẹ̀ yìí. ẹ má bẹ̀rẹ̀ orí làwọn ọmọ ìbàdàn kí ló tún fẹ́ ọmọ tó ń wí àtọmọ tó mẹlọ. irọ́ ọjọ́ ni wọ́n ìgbẹ́jọ́ ni wọ́n wọn ò lè gbọ́dún méjì lọ́wọ́ ara wọn síra wọn. ìwé ní kí n máa pàrọ̀ mọ́ra yín gan-an. Hmm, mo mọ̀ kan tí mò ń sọ. wo bí wo bí tí ọmọ tí ẹjọ́ wà ní rọ̀bà yìí tó bá fa igbó á blame ara ẹ̀ ó bọ̀ tó máa ní ganja o ganja o ganja o. láì ṣe Fẹlá Aníkúlápó of blessed memory àwọn fìgbó jẹ gbúre igbó igbó ah, má dán wò ọmọ ekele gbọ́dọ̀ fàgbó bọmọ ekele bá fàgbó ayé lórí. ẹ ṣe igbó la fi bẹ̀rẹ̀ ayé tó máa bá wọn bọ́dà àdìo la gbó bọ́dà àdìo ètùtù. lágbóolé. aa ah, njọ́ tó bọ̀dà mi káyọ̀ la fara wé wọn fo kán ní bọ̀dà mi káyọ̀ la lẹ́yìn fo kán mórílégù bọ́mọ kékeré fagbó ẹ̀ kan àmú kóńgò gàrí kékan tán wọ́n béèrè. Eh, wọ́n ti wọ́n ti wọ́n ti ẹ̀sọ́ wọn ló máa ń yà wọ́n wéèrè wọ́n lórí wọn máa ń yí ni orí àwọn ọmọ tó mọ tèmi ò sí yí. ìrọ̀lẹ́lẹ́ ìpamọ́ kejì ẹ̀ o ṣé babaláwo lẹ pera yín. kì í ṣe pé babaláwo mo pera mi babaláwo ni mo jẹ. máa fẹ́ kẹ yẹ̀ ẹ́ wò kẹ́dẹ̀ ṣàkíyèsí ẹ̀ fínífíní torí mo mọ̀ kan tí mò ń sọ mo mọ̀ kan tí mò ń sọ sáà mo rí iná. má lọ o rò pọ̀rọ̀ sí ń bẹ nọ́rọ̀ tọmọkùnrin. kò sí ọ̀rọ̀ mi tẹ bá mọ̀ ìyá ọmọ yìí tàbí ẹni bí òun. ló mọ ìyá rẹ̀. à ẹni kò tọ́jú ẹ̀. ẹni sè. ó ti yí lórí o ó ti sí kí ó kọ́mọ kékeré máa sọ pé ọmọ kékeré ẹgbẹ́ òun fa gbó igbó eh. ah! igbó ewé burúkú ewé ọ̀la. ṣé eh! pẹ̀lẹ́ ojú orí mi sẹ́mi ó ti wà bímọ tí ó máa mú gbó. Ah! ẹ lè bí o láéláé ah! igbó ẹ wo bí igbó bí èèyàn bá gbìyànjú àti fagbó nísìn tó bá fà fo tó dẹ̀ jẹ́ pé ẹni tí kò fà rí agbéra ni àdé ohun tí wọn àbúkà yìí lànà o tẹ́gbẹ́ tó fagbó báyìí tó ń bẹ̀rẹ̀ láti Abẹ́òkúta wọn mọ̀ kàtọ́ wọ́wọ́ rí. yọ lò tó sẹ́kàn. kò lè lò tó bẹ́ẹ̀ lórí ẹsẹ̀ wèrè máa ń yá wèrè jẹun tí ó yò wèrè mọ̀gbà tó má débi tó lọ wèrè kan ò destination wèrè kò ní destination ṣẹ́ni tí ò ní destination àdé tó ẹ̀kọ́ mọ̀ yín fagbó kò ní ní destination ẹ ti máa gbọ́ ọmọ ń lọ ó ń lọ o ó ti wọ ilẹ̀ faransé. ohun fojú rí ló fojú rí ẹni rere ò jẹ́ ní mímọ́ èmi mọ bàbá kan arẹrù má sọ o ògbọ́n mọ́ lọ́mọ jù sóríta lóòótọ́ lóòótọ́ kò ṣá o pé a má ṣẹ̀sìn ẹ̀sìn o pé ká má ṣòro ilé wa o ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ. Muyideen ni ìwọ ọmọ tèmi èmi olóyè láàrin ìlú igbó ló mu nímukúmu báyìí kò sì ní dà fún ọ. má lọ. inú igbó lọmọ òsì mọ̀ sá lọ́kẹ́ sẹ́mi ọ̀wà bá ọwọ́ nugbó lálẹ́ yìí ẹ gbà kí mo ẹ wo ohun tó ọmọ mi wé àfi bí ẹ̀sẹ̀ àlè dákun irú ọmọ yìí yóò túmọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ parí irú eléyìí kan wọ́n tún mele torí ọlọ́run ọmọ yìí igbó lọ́hùn mú ní mu kú mu báyìí ọmọ olóyè àlọ́ ń tiẹ́ o àbọ̀ ń tèmi ntọ́ba yẹn lè mú ọ wọnú ilé mi ikú pa ọ pátápátá ọ borúkọ mi jẹ́ mú ìdìní ẹ̀wò gbó n ò rí tó tó ìrí mi <laughs> ọmọ ìmọ̀ bàǹkà jẹ́ bí n bá gbọ́ lójúmọ́ gidi orí ẹ̀ ó lè dànù ni wà á ti dànù. wo bínú bá bí mi sí ọ. kí lọ́mọ yìí ṣe. inú mi ti ẹ̀dùn ọmọ rìn. ọmọ tí. ẹjọ́ gbélé. kọ́lé gbọ́ gbọ́dọ̀ gbélé. ẹjọ́ gbélé mọ́jọ́ gbélé. ẹjọ́ gbélé ẹjọ́ tẹ gbélé tìgbélé tìgbélé tìgbélé ẹjọ́ tí bá ti wá wádìí tó ṣe tó bá ti jẹ́ wípé o ṣẹ̀ lóòótọ́ o máa túrú ni o túlẹ̀ ni. ọṣẹ inú mi dùn pọ̀ wà mí lánàá ńgbà tọmọ kan wọlé tó wá sọ pé ọmọ mi kan ní mugbó ọmọ tí wọ́n ń sọ rè sórí gbogbo tí bàbá mi sọ lánàá ìṣe ni mo kó dànù mo wá rò pé ọ̀rọ̀ gidi ń bẹ ní ọ̀rọ̀ tọmọ ń sọ mo wá lọ sọ nígbà tí wọ́n kọ ọmọ mi lálẹ́ àná ooo èéfín kínní wọn wàá jọ gbó torí mo mi èéfín gbó dáadáa ọlọ́run ló mọ̀ ń tọ́ ọ ti wá kó igbó òun kò fẹ́ kí n mọ̀ ó tún ti wá bóyá ó kó nǹkan mi ò fi lù ní kí n mọ̀ gbé bóòrùn ojú gbó ọlọ́mọdé mú ẹ́sìkè mọ́ fún ọmọ owó rẹ̀. ẹ ẹ pàrọ̀ mọ́dà lówó igbó lówó bí ọmọ ẹ bá fagbó á ti kú ẹ ti sìn bùdà ṣé òótọ́ ló máa ń fagbó. mo kí n fagbó. but gbàtí bàbá wá ìkùlẹ̀ tó bá èéfín lẹ́nu ẹ̀ ṣé èéfín yọ lẹ́nu ẹ̀ lóòótọ́. sk ni sk lásán ni. sk ni lásán. padà lóhùn ah! igbó ni igbó ni wọ́n fẹ́ máa parọ́. come again. Baba. Baba ọ̀dà ló mú. mo ń bọ̀ mo ń bọ̀ ṣe wà á ti máa gbé láwùjọ. ẹ̀kọ́ kan tó bá wà lọ́wọ́ mi. má dán wò ènìyàn burúkú ni èrè dúnà dúnà ṣe àbótilá tramadọ́ọ̀lì. tí tí àwọn ọ̀rẹ́ mi bá tọ́wọ́ jọ wà ló máa mú. òtún ńlá yẹn náà. irọ́ nígbà o irọ́ kọ́ gbogbo kan ló mú o. bàbá ọmọ ìjẹ́wọ́ tòdì kọ. ẹ̀rí wẹ́rí o èmi gan-an ni wẹ́rí ọmọ yìí ó jẹ́wọ́ tó di kọ́ lẹ́sìkè yẹn bàbá agbó ni ojúgbó lọ. Eh? ẹ he's a strong somebody he's a strong somebody ṣẹ́tí wá loud ojú sk lọ. Ah! ọmọ ètò wa lóhùn tó máa ń látara máa ah! dọ̀ bàbá yín lẹ́nu ẹ̀ má nà mọ́ ọmọ ìdun yìí lọ gbogbo ọjà tó gbé yẹn ká ní kì í ṣe wípé ó jẹ́ strong somebody látòdé ọ̀run wá ẹ̀ ti sin bọ́mọ kékeré kan mu láàárọ̀ wọ́n á sin láago méjìlá. Muyideen ọmọ tèmi olóyè láàrin ìlú ìwọ ń gbogbo ohun tí yẹn ń kalẹ̀ ń gbogbo ẹ̀ lọ́ mu. Oh, tèmi bá mi. ẹ wo ẹ wo ẹ wo àgbà mùsùlùmí kan náà sọ tó kàn ọmọ ẹ lójijì gù. zero èmi àgbà mùsùlùmí láàrin ìlú igbó ló ń fà ní fagbúfa báyìí ẹ̀dà kí lọ́nà kí lọ́nà àbáyọ ah, wá ọmọ ọmọ gbọ́dọ̀ mọ̀ pé ọmọ olúwa mú gbó. ọmọ yìí ọmọ ọlọ́jà ni látòdì ọ̀run pẹ̀lú tó lè ṣe yẹn tó lè fa ọgbọ́n tó fa yẹn tí nǹkan ọ̀dẹ̀ṣẹ̀ lójijì kẹ́kọ̀ọ́ dédé bó ku ẹ̀ bá lọ. Ah! bóyá ìwà yẹn màá bá yẹn mú lọ sójú ọlọ́bùn níbi táwọn ògbólógbò amúgbó gidi wà. ìgbà tó ń gan bá rí gbó tó tóun nídùú ó ayé adarun alóhùn fagbó mọ́ àbúrò ntọ́sí gbọ́ ẹ bá tọrọ wà jí nǹkan. ntọ́sí jolè lọ. ọ padà jalè gbẹ̀yìn. ntọ́sí gbọ́ ẹ bá tọrọ wà jí nǹkan. ntọ́sí gbọ́ ẹ bá tọrọ wà rẹ́pù. ṣé bí yàtọ̀ ló ta wòsàn sí ta yẹn gbà mélòó akọ ní irú ẹ̀ náà ó kì mọ́lẹ̀ ó fà yàyà. ọlọ́wọ́ jẹjẹ lówó yín nìkan máa ń jí olówó jẹjẹ lè owó wọn nìkan máa ń jí mú ojú wa. oṣù máa jẹ oṣù máa jẹ oṣù máa jẹ ara ta. ọmọ ìdílé owó ìdílé. ọmọ ìdílé wàá gbé tara ta ọ̀nà ìbílẹ̀ ọ̀rọ̀ ti kọjá bẹ̀ ọ̀rọ̀ ìkọjá igba ilé ìkọjá igba. ọkùnrin kan bí ọgbọ́n ní burúmọ ó kẹ́ni tó sọ fún ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ ó kọ̀ wá sí ebi péjọ àwọn yan. arẹrù máa sọ arẹrù máa sọ o. àwòdélé o àwòdélé o wá. pẹ̀lẹ́ ọ̀ka ẹ̀ láì. báwo ni bá mi lọ mú obì tó wà nídìí ògùn yẹn wá. ẹ káre láyé mo gbójúbà fún yín. ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni súnmọ́ bí. nǹkan bí ọgbọ́n ní ìbúrúmọ ó kẹ́ni tó sọ fún. ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ ó kọ̀ wá sí ebi péjọ àwọn arẹrù máa sọ lẹ́ni ni wọ́n gbàlejò ọ̀run wọ́n bá mo wọ́n ti wájú. tani seyi wa ẹ sọ yìí dàbí ṣé ọmọ ọmọ yìí. àsùnwọ̀n ah, ọmọ ọba àyà jẹ jẹ ọmọ wèrè àga yìí. ayé mi ọlọ́wọ́ sí ọlọ́mọ wèrè sì ní dáa fún ọ ọmọ tèmi ló ń pè lọ́mọ wèrè sẹ́mọ̀ ya wèrè lójú rẹ sẹ́mọ̀ wèrè tó ń bá nìrè ọ̀dà gbọ́ ìwọ ni mò ń wá lọ inú mi dùn pé ojú ọ̀nà mo ti pàdé rẹ ẹ̀yin kí ni ìdí táyé tiẹ̀ bá bàjẹ́ tọrẹ ni bí ọtọ rẹ nìkọ dákun kí ló tó fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́. kí ni mo ṣe fọmọ yìí. ó ó nǹkan ń gbómu kí ló tó ń ọmọ yìí ń gbómu. ara ẹ káyò ẹ káyò ẹ káyò ẹ káyò. mo jẹ ajá lójú rẹ ni àbí mo jẹ kú. mo yẹ má kọjá òkun ni o ẹ dúró dáadáa o. kí ló wí wèrè kí ló wí. Ah, ọ̀rẹ́ kẹ kọjá yàrá yín ni ẹ iṣẹ́ èpè fún ọ ọdún mẹ́tàdínlógún ni ó lò lọ́rẹ́. ewọ. sọgbẹ ìdẹkùn sọrun yọ ń ta lọba ní kò sáàráyè ẹ̀ṣọ́ àdúgbò ni. sọfẹdọ mi wò ṣé ń dọ wò. epo kí n máa wà o epo kí n mọ́ nígbò èmi ti máa ń mú gbọ́ látara ọ̀ṣù ẹ̀ máa nǹkan tí mò ń tu dànù ni mi tí mò ń tó fò òsì àdánù tí mò ń tú dànù. olórí ibú ni wò mí. sáwọn tí wọ́n ń bá nìrè gbèsè tó ń fún mi kò sẹ́ni tó fún mi èsì ìrú eléyìí láyé mi. alábìnrin aláyẹ má bínú ṣé mo wá fokùn wọ ọmọ yín nu lẹ́yìn kó wá mu gbó ọmọ yín tó mu gbó dàgbàlagbà lọ. sẹ̀ráyé sẹ̀ráyé àmúgbó gbèsè tó fún mi sẹ̀rá ọlọ́pàá lóòótọ́ sọ wá mú ọlọ́dọ̀ mi ó yá wèrè ńlá ńlá ló máa ń wé tónlé wọ́n ti yọ ojúlé ibu. ẹ bá mi sọ́ni tó jẹ́ kejì mi gbọ́ sọ́ni tó jẹ́ kejì mi nìṣó ńlé. ṣé àjọ wọn máa lọ nìṣó lọ́nà lé àwa ń lọlé à ń padà sílé ni. mo ti bá lẹ́kùn rẹ̀ mọ́. ẹ mi wá péré ni. ọmọ alóògùn o kọ́sí mi ò dé mọ̀ fẹ́ wàhálà o o mọ mi o jogun tí wọn mú gbà wá ni èmi máa ń forty two forty eight hours mú gbó irú ọ̀sùn olórí fẹ́ mú mi lọ́jọ́ tí mo ń èsì dànù mò ń tòfò ìyá dànù mò ń tú dànù lójoojúmọ́ èmi wo àwọn ọba tájà gba abẹ yẹn ó ti yẹ àbá yẹn lọ dé lójú wa. ó padà bí fíìmù lójú ẹ ni. yà á padà bí fíìmù lójú ẹ. o lè ná oògùn o má máa fọ́fọ́ ogun jàre má máa fọ́fọ́ ogun jàre owó lò má máa fọ́fọ́ ogun. wọ́n máa lóko omi tó ṣe mí ni. ọ̀dà mi ti gbọ́ ọjà máa lọ wọ́n máa fọ́fọ́ ogun. tábà ní sọ́ọ̀sì ẹ̀rìn kóòdù àrẹ̀rù máa àwọn tó ṣe yẹn iṣẹ́ wọn mọ́ dáadáa wọ́n mọ́ dáadáa. I really love this person. ẹ wo eléyìí wá kéré o eléyìí kéré èyí tí a tún ṣe sí òdì kejì ń bẹ̀yẹn ìyẹn tún tóbi ju eléyìí lọ. bíbá yìí ó make sense gan mọ́ mi i really like this place so nǹkan tí mi ń plan nísìn ni pé mo ní ìdìbò tó wà spacious tó yẹ pé mọ́tò máa lè máa wọlé dáadáa mọ́ mi so nǹkan tá a máa plan sí nílé. Eh, òun náà ni a sì mo ti ń bá yín plan yẹn nù ṣe bí ṣéǹjì tó kù mo ní mo bá yín ralẹ̀ sí eh, street kejì tó wà ní apá bíbá yìí ṣeré lè tẹ̀ ń wo yìí àwọn aráàlú yìí wọ́n ti fẹ́ mú nǹkan kó lára mi ìlara yìí pọ̀ torí pé kéèyàn tó rí ilé sí orí títì báyìí ah, wà á gbìyànjú wà á láti lẹ́sẹ̀ nínú ìlú. Ah, àìmọye èèyàn tó pọ̀ máa fi owó ránṣẹ́ sí tó máa fi owó yẹn tó máa fi ṣe nǹkan míì ah, mọ́mì wàhálà ẹ̀jọ́ á lójú gan-an ni ọlọmọdé àjègún mẹ́rin la fẹ́ gba la fẹ́ lò láyé táwa máa jowó olówó owó ẹni. bọ̀dé mọ́mí olójú ẹni tó mọ̀ jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. káàbọ̀dé. Ah, bàbá <laughs> ẹ máa rọra àwọn ọmọ yìí ṣì wà nílùú. wọ́n ṣe ń bi ni nìyẹn o ṣe bí ìwé ìrìnnà wọn òun la ní ká mú jáde bá ṣe rí i pé eku ti jẹ gbogbo ara ìwé ìrìnnà òun náà kò sí látijọ́ ìnà ṣe tí ì lọ. eku jẹ kí ni. ó jẹ ìwé ìrìnnà wọn ni. Ah, ah, káàbọ̀ dé káàbọ̀ dé ansa òfura kó ansa já àjà òfura àjà jìn nílé òfura o lè fẹ́ kó ẹ o. ṣé àwọn àwọn tí ẹ. Ah, kí ni àwọn ọmọdé ń sọ. ẹ mọ̀ pé kò lè yẹ ah, o. o lè kú jẹ ìwé ìrìnnà. àgbọ̀dé ti dára nu dára nu dára nu. yorùbá tí mo sọ ṣáà wọ̀ ṣá ohun tó máa ṣe rèé kì í ṣọ̀rọ̀ ojú àwọn ọmọ yìí kó jẹ́ èmi àti orípo orí mi. Ah, ó ṣẹlẹ̀ yìí ní ìṣe tí èèyàn gbọ́dọ̀ káwọ́ gbé tán sí. Ah, ó yẹ. ó ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. ẹ ṣáà máa wọ́n ti ó ti yé mi. erékeré eré àkèrè àti pé ikú ogun ló ń pa jagunjagun ìbú odò ló ń pòmùwẹ̀ máa gbọ́ ààrẹ má sọ̀rọ̀ ra má pẹ̀lẹ́ dá rẹ̀ lẹ́jọ́. Mm-hmm ẹ̀tẹ̀ ń bọ̀ wá o arẹrù máa sọ àrèéfé ńlá arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ o tárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ. arẹrù máa jumi ṣé òun dáná ni. sọmọ ni. arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ tárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ kálẹ́nu máa ń sọ máa ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ. what babe ó tún ti jóná so ó tún ti jóná báyìí sìn. so ojú kò sí ìbálá tààrọ̀ òun dáná ó dẹ̀ tẹ fún títí títí títí tó jẹ́ jóná tán. nǹkan tó ń ṣùkú kékeré sí. ó ṣùkú kékeré jíjóná yẹn ni kémi máa jẹ. ah ṣé mo ṣe ìyàwó fẹ́ báyìí kò jóná tán kò jóná tán kò jóná tán. ó dá ó dẹni gíga àtàràrà tẹni tó ga kò séèyàn tó lè bọ́ lọ́hùn dọ́gba látàyè báyé látilẹ̀ o. ṣèlú ìjà ẹ máa ń ṣèké ni àfi gbogbo tí tí ojú èké máa rí michael jerry lé ní. mi ṣe é kàn náà. ọ̀sẹ̀ ọkàn. kí ni ká sọ wá. ẹ lè wò ẹ ẹjọ. onílé ni ò ní gbà fún arẹrù máa sọ rántí pé ìgbà kan là á ẹ̀yin ọmọdé etí yín mélòó ilẹ̀ fi ń gbọ́ èèyàn kan ní bímọ ní tó ó lọ rẹ̀ díẹ̀ sí ìwúrẹ́ o ní tí mo bá ń bá yín sọ ní kẹ́ ẹ jẹ́ kó wọ̀ ní létí o níwọ̀n bá àgbà díẹ̀ pẹ̀lẹ́ fẹ́ ló pẹ̀lú wọn ẹ ṣọ́ra pẹ̀lú àwọn ọmọ rẹ̀ rọ̀másọ̀ mi ò fẹ́ wàhálà wọn rárá nítorí pé wàhálà tí wọ́n ń fà gbogbo èèyàn ló ń bẹ̀rù wọn mi ò wà nífẹ̀ẹ́ tó máa mú igun ra yín ẹ ti gbọ́ ẹ̀rọ tí ọmọ ẹni tẹ́ ń ṣe o jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ èkó mi ń lọ o. ṣé ẹ láì tí ń sílẹ̀ ẹ̀gbọ́n ti dáadé báyìí sọ ṣé ẹ rí àwọn ọmọ àrùn mọ́tẹ́tẹ́ wọn yẹn ládùúgbò yìí àwọn náà ń dàrú wọ́n ṣe ń fa góńbí bẹ́ẹ̀ náà mu tíńbí bẹ́ẹ̀ náà mu dúrọ́ọ̀gì oríṣiríṣi kan náà mu mo fọ́ lọ́run bẹ̀yìn ẹ má bá wọn ṣe o ẹ má súnmọ́ wọn kò sí wọn tó da òkùnkùn àti ìmọ́lẹ̀ pọ̀ kọ́ bá gba báyìí kẹ́ gba báyìí mo bẹ̀ yín ni o ẹ jọ̀ọ́ mo jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. ẹ ṣe gan sa ẹ ṣe ọlọ́run á jẹ́ ká máa rí yín pẹ́pẹ́pẹ́ ń tà máa ń sọ nìyẹn a ní bímọ nísọ ewúrẹ́ kó yàsọ àkùtàn láéláé ìgbésẹ̀ yín ni mò ń gbé ibi tẹ́ ẹ bá dẹ̀ ti ní kánú la máa lọ ẹ jọ̀ọ́ sa òun ní kẹ́ bá mi wọ́n ó bẹ́ẹ̀ tóbìnrin bá ti bẹ kò sí nǹkan tí yóò lè ṣẹlẹ̀ ó máa máa tójú bọ ilé káàkiri. ọ̀rá mi ṣọ́ra yín mi ò láìkẹ́ o mi ò ní situation tí mo máa fi rude sí mi láìkẹ́ o. mo ò ní láti pé o máa rude ó ti ń rude already bọ̀ máa jẹ́ kó mọ̀ kí mo jù ẹ lọ ṣé ti rí mo kàn fẹ́ kẹ́ kàn ṣọ́ picture yẹn kẹ́rì. ẹ sà àwọn arẹrù máa sọ àbí kílẹ̀ pé wọ́n imagine báwo lẹ ṣe máa máa bá àwọn arẹrù máa sọ ṣe ara wọn máa kan wọn ìkanra náà máa wà so ẹ̀ẹ́dẹ̀ ní ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kájọ máa kí fà kí n tó kú òlẹ́kùn mo ò bá wọn ṣe màá wá síbi màá ní mò ń bá tálà mò ní ṣe tí wọ́n bá gbà báyìí màá gbọ́tọ̀ kódà tó bá kí mi ká má bàa jọ ní nǹkan kan tó bá kí mi mò ní dáhùn màá tún le jù arẹrù máa sọ ooo. tí mo fẹ́ náà ti sọ ọ̀pọ̀ náà ti gbọ́ ó mọ ara ẹ̀ tó jọ ńlá sí wéwu èkó ẹ̀pà ló pósẹ̀lì yìí ẹ̀yìn àti wọn ẹ̀jọ sí ní sàwábù kan náà ẹ ti gbọ́ ẹ má gbúrò yín pẹ̀lú wọn o bá a mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wá. fóònù náà mí ni ó bẹ orí kí ló pọ́n gan láti gbàtọ́ ọmọ ẹ̀ ti ń yọ̀dí ṣé o gbọ́ ni. ọ pí ẹ nà oníkàkọ bẹ sọ̀rọ̀. òun fojú rẹ olóṣù usa dúró náà <laughs> olóko dúró náà. èmi mọ bàbá kan. bá a dúró rárá. ṣé o gbọ́ ni. ọ pí ẹ nà ọ bẹ sọ̀rọ̀ náà. dúró náà. sọgbọ ni kánkọ ṣé tuntun aláyé yìí olóko usa dúró. ọlọ́lọ́sí usa ìsìnkú ò ní sóríire. wàyọ̀mí ìsìnkú ẹ̀rá ní stroke ni. arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ fẹ́ sọ̀rọ̀. a ó fa láti bẹ́ẹ̀ lọ́nà tó ṣẹlẹ̀. a ó fa nígbà tí a bẹ̀rẹ̀. arẹrù sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ. àyùdẹ̀ wọlé wúkú yín yá ní ìsọyìn ee bó máa dáràn o wà ó fẹ́ jẹ ìyá ẹ̀ṣá àwa o kì í wojú ni olóko eku jẹ passport yẹn àdúgbò eku ajẹran yín. aláìgbẹ́nu dákẹ́jà rẹ̀ á mi lè blame ẹ̀ tí màá ṣe kó tó jẹ passport ní sí màá ti wà ní ẹgbẹ́ ni. ó tẹ̀ tún lẹ́nu ọ̀rọ̀ ó ní sóyè. ìyá ẹtú ní bọ́dún náà láti máa sọ̀rọ̀ lẹ́yìn tá a fún ìṣàkóso lágbá fún yìí. lágbá ọlọ lágbá ọlọ olóbùkún ààrẹ o wá láti ìlú ìbò kan o wá ń lalẹ̀ òfin wa abúlé bukú. Oh, ẹ filẹ̀ ẹ̀fẹ̀ náà ni wa ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ni ẹ ṣe pé èmi dẹ̀ òbí àbí ká da wèrè mu ká máa mu jáde. kátẹ ká máa mú ìkiri pé wọn náà gbà báyìí wọn náà gbà báyìí. ìyá ẹ wá lọ gà pa ẹ wá wá wá ẹ má nọ náà ẹ má nọ náà òrùlé yàtọ̀ pa náà àyè.

Ìyábọ̀dé mo lè yọ ní ìbéèrè kan láti ìgbà tó ti ń gbé ilé rẹ èkúté jẹ nìkan rí hmm, ibi tó ti nífura nìyẹn tó ti nífura nìyẹn kòkòrò tí ń jẹ̀gbà ìdí ìgbà ló wà àwọn tó ṣiṣẹ́ yìí àwọn tí wọn ò fẹ́ ní fẹ́ rere ni o ẹ bẹ́ẹ̀ ni ó mọ̀ wípé ilé ayé tàwa ìfẹ́lẹ́ ó dẹ̀jẹ̀ èèyàn ni ò ní túra lẹ̀ tó láti máa tara rẹ jí ní gbogbo ìgbà bọ́rọ̀ mi yí o àmọ́ tọ́rọ̀ bá rí báyìí torí agbára tí olódùmarè gbé fún wa kò ní káàfin máa ṣe bí àti káàfin máa ṣe kà káàfin máa túyàn lẹ̀ ni káàfin máá gbàyàn lẹ̀ kò nù kánjú kò nù dààmú kò nù wàhálà ni ẹ n tó ṣẹlẹ̀ yìí mo mọ̀. ẹni tó láyé ìbá o. ẹni sọ wọn kọ́ bá díjú tó pòrúurú ẹni kí wá bá yín ẹni gbogbo ẹ̀ lẹ́ ń là kedere tó mo dín wákàtí yìí o láhàn mi ni bàtà ké lótú fẹ gbogbo ẹni tó bá wà nídìí pé eku ń jẹ ìwé ìrìnnà àbí kankan ló wà ń di ẹ mo fẹ́ mọ̀. àfojúrí ohun fojú rí ló fojú rí ẹni rere ò jẹ́ ní mímọ́ èmi mọ bàbá kan arẹrù má sọ o ògbọ́mọ lọ́mọ jù sórí ta lóòótọ́ lóòótọ́ kò ṣá o pé a má ṣe ẹ̀sìn o pé ká má ṣòro ilé wa. wí fún ọ lẹ́ẹ̀kan pé èèyàn ní bẹ́ǹdì òrò ló fi dé àmọ́ fọkànbalẹ̀ ẹni yòówù kó wá di ohun tó ṣẹlẹ̀ yìí ó ti kàn nínú yìí gbogbo ọ̀nà lèmi kínní àgbà tí mo fi rí pé àwọn ọmọ rẹ ń padà ibi tán ti wá bẹ́ẹ̀ ló ṣe máa rí àwọn alálẹ̀ òsì fún mi ṣe ẹ̀ ẹ̀ kọ́kọ́ bọ̀ ẹ́ lé mi láà. jáàgùnláyà jáàgùnláyà. dání o a ní kéésà kọ ọkùnrin o. àkọ́nà ló kéésà kọ. <laughs> òpólé. bóòni. ọmọ ayẹlù másọ. ó dà. ó máa ṣàfẹ̀mọ́júmọ́ ṣé ò sí. kò sí àmọ́ ṣá kó má bàa sùn. ọ̀rẹ́ ìmùlẹ̀ ni òkété tòun fa òkété padà dáfá gbogbo ohun tó ju awo bá rí kọ́ ló ju awo sọ. So ayọ̀rùmásọ mo rò pé wọ́n ní ọjà láti diyọ̀ láti diwú ilé láti tù kí ló ṣẹlẹ̀ ó ṣe ọ̀rọ̀ àṣàkẹ́ ni mo bá wa sọ́dọ̀ ẹ̀ tọmọdé bá fẹnu kọ níbi tágbà bá wà hmm. àgbà kọ lọ́gbọ̀n. ayọ̀rùmásọ ohun tó o ṣe lálàyé ó yé mi àmọ́ èmi rò wípé bá a ti lágbára tó tá a lè sòkè dilẹ̀ mo rò pé gbogbo agbára ta ní ká fi máa gbàyàn nínú ìṣòro ni kò yẹ ká fi máa dá wàhálà kún wàhálà àbí ìpọ́njú fún ìpọ́njú fún yàn. Hmm. òótọ́ ni ṣùgbọ́n báyìí ní í ṣe kàn tèmi kò yí padà. ayọ̀rùmásọ̀ abájòkò tó ń jábọ́ ǹdí rẹ̀. àrẹ̀rù máa sọ ọ́ àrẹ̀rù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ ọ́. àrẹ̀rù máa sọ bá ń sọ. bàbá rẹ̀rù máa sọ. bàbá rẹ̀rù máa sọ. àrẹ̀rù máa sọ. ẹ dákun má bínú o arẹrù máa sọ ọmọ ló mọ ìjà tó fẹ́ sọ ẹ má bínú bàbá ẹ ká lọ. àṣàkẹ́ kí ló ṣẹlẹ̀ mo ti ń sun ariwo ẹ ló mi ẹ ti ń sùn. ah ṣe léyìí ọlọ́wọ́ ọ̀tún mi ni tí n bá sùn tí n bá tají màá náwó màá mú ẹ ẹ tí kò sí ó ṣáàjì. ẹ wò ó bàbá rẹ ò ní sọ ẹyin wá rè ẹ wò ẹ dákun. ẹ wò bàbá mo wá bẹ̀ yín mo fi ìṣẹ̀dá yín mo fi bẹ̀ yín mo fi ọlọ́run tó jọ dá ẹ̀yà sí yín mo fi bẹ̀ mí tó wù kí mo lè ṣe fún mi ẹjọ́ ẹ fọwọ́ wọn nù kẹ dáríjì ẹjọ́ ẹjọ́. jáàgùn láyà ó fi ọ̀rọ̀ ẹ ṣe ìlú àgídìgbò ọlọ́gbọ́n ló ń jò ọ̀mọ̀ràn ló ń jò hmm. àṣàkẹ́ hmm, kò sí wàhálà <laughs> eh, táwọn bá kì fún mi ṣe là ń kí fàwọ́ padà ó ó ti tọ́ dídé dídé dídé. ah ẹ ṣe mo dúpẹ́. àmì ṣá hmm. tíṣu ẹni bá ta ṣe là ń dọwọ́ bò ó àmọ́ ah, nínú ẹni àmì ọ̀nà èèyàn inú ẹni la mọ̀ àmọ́ ẹni fẹ́ni dénú ah, kí ọ̀ ṣọ́ra fẹ́yìn. ẹ ṣe mo dúpẹ́ ó ti yé mi báyìí ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ yìí. ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀pẹ ká má ṣòro ilé wa o ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì arẹ́rù máa sọ. ìyá ọkọ mi mò ń bọ̀ mo kò ṣe é. ìyá ọkọ mi ẹ̀yà ń hó ìjímèrè pariwo ọ̀bọ bọ́ sóde ó jùrù féfé bá ò mọ ohun tó ṣe wọn ó dá mi lójú jìnnìjìnnì ló dé bá gbó ìyọkọ mi kí ló dé tí ẹ sọ ọra yín di jìnnìjìnnì tẹ́ ń fòrò ọkọ yín. ó fẹ́ máa fi rẹ̀ wọ̀n ni. ó fẹ́ máa fi ra rẹ̀ wọ̀n. ẹ wọ́n ní èkùlù tí ò ní èlé lẹ́gbẹ́ rẹ̀ ń ṣapa ẹ torí ẹ̀ mú jẹ́ kó mọ̀ pé ó ṣe wà lára mi gangan ló wà lápò mi. ẹ ṣe sùúrù ni o sùúrù. Hmm. <laughs> nítorí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pa àmúkùrú pẹ̀lẹ́. sùúrù hmm. níbo ni kí n ti rí sùúrù èmi àríkẹ́ ọmọ rẹ̀ rùmásọ̀ ẹ jọ̀ọ́ ta ló gbé sùúrù fún mi níbo ni mo ti rí e ẹ wọ ẹ kó yẹ yí o ewé kan ni mo pè igba ewé ló jẹ́ mi lójú ọlọ. ìyá ọkọ mi ah. hmm. ó mà ga o ó ṣe gbogbo yín pátá lẹ mú ìwà bàbá yín èmi ti sọ tèmi ná. iná kékeré nítọ́ ìgbín ń pa eré kéré léré àkèré kéré ẹ sọ fárẹ́rù má sọ kó má ṣeré kéré. afa na ah ló happen na time tún lọ na àwọn tèmi ń gbúrò tó retí ọjà na ah ṣó why me. ni àfẹ ní burúkú balẹ̀ wàhálẹ̀ náà ló bá lọ ọjà tó dẹ̀ fẹ́ gbà ní ìsìn ìpínṣọ́ ọkàn bọ́ńdù ni kò yẹ ṣé sùúrù náà o mọ̀ pé kíní yóò yí sí i gbọ́dọ̀ fọ̀pọ̀ lọ ṣe. àwọn tèmi ti ń retí ọjà. àràbà ló máa tó dé bíbá mo ti pè ní ìsìn ó ti ń bọ̀. màá tó kúrò ń bá yín náà. ẹ gbá bá a jọ mo ti sáyé ọgọ. Ah! wà á mọ̀ mi báyìí ká fọwọ́ lẹ́sọ̀ ló n tó bá tọ́ kọ́ ló bá tọ̀ n tó bó nílé yàtọ̀ sí nǹkan tó bá lè jù èmi fẹ́ gba ilé ìpó ẹnu bọ ẹnu bàbá yẹn ti gbẹ ẹmu ìwà yìí mo ní láti sàn nǹkan dowó. ọmọ ọmọ pẹ́ẹ́lí wọ̀ náà ìgbọ́ pọ̀ fi iṣẹ́ dà kí ló wá ṣẹlẹ̀. mo ṣe ń gbà lọ́wọ́ ló ń balẹ̀ sí mi ń gbà lókè òkun ló ń dé sálẹ̀ òkun sàlẹ̀ ògùn mò ń sọ mi ti sí i. àdé ilé yìí. kò ṣe ẹyin ẹ̀ nà kí tó ń ṣe báyìí. tó tó ṣe ń gbà náà ni mò ń gbà èmi ní báǹkì yálà yìí. pẹ̀lẹ́ àwọn alámọ̀jù sábà mi wówó bá mi sanwó ẹ̀ jáde. lórí fẹ́ bá jẹ́ ilé ilé kó tẹ̀ gbà lọ́wọ́ mi lọ. wọ́n o lè gbé lẹ́yìn two twenty but fẹ́mi two hundred mo ti balance pẹ̀lú two hundred màá get it. kí ló ṣe no wàá fi yọ lójú wíńdò náà oníyà ẹ̀ ní stones gé inú kí ni ṣó ló ṣì lélẹ̀ yìí ni. àbúrò ìlú ọmọ ilé ìlú wa tọ́sí kó kó ibùkún dáa ní síwájú ọlọ́fẹ́ bàtà àwọn tó ní ilé ṣá tó lè padà sí ibi ẹ̀ dá lu ṣá. mọ tí o mọ tí owó ní gbọdọ̀ lè fà. wà ilé wa yìí dúkú lọ síbó ní ibẹ̀rẹ̀ tí mo lè wa ta wà lọ́lọ́fẹ́ bàtà ìjẹ́ yìí. akọ́jọ̀ kò sí. ló edgar fashion fagbemi wa kí ló ṣe lè gbó. àbòdì yìí àbòdì yìí. wà á láì gbà bá jọ. ee mo gbé o wá ṣe sọ nínú gbogbo máa rẹ ẹrù máa sọ kò wá jí wá ní sọmọ rẹ wá ìwọ́dẹ̀ wà ń bì àwọn dẹ̀ wà ń bí wọ́n ń ṣe orí burúkú òde lè sọ fún wọn pé kọ́ kúrò mi kọ́ kúrò lè gbó. láyé wọn bá ti bàjẹ́ ayé àwọn náà gbọ́dọ̀ bàjẹ́ ni aráyé fi wèrè lélẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ọmọ yìí mu tí wọ́n ṣàyè wọn ṣé wọn náà fa gbó ni ọ̀gbẹ́ni gbójú jàre. wà á ó mọ pé gbogbo ọmọ tí ọmọ rẹ rù má sọ̀rọ̀ bí a ti mọ̀ pọ́ọ̀bù kìnnà ni gbogbo wa a ti gba kámú láìfà ṣòro àwọn méjì fáṣẹ̀wọ̀n àti fágbèmí dókítà and lọ́ọ̀yà tàfẹ́ kan sí. ṣé onígbòkì ń kàwé ni onígbòkì ń di doctor ni àbọ̀sibọ̀sí mélòó ni gbogbo nǹkan tó ka ilé yóò ti ju márùn lọ ẹ ti tó nàìjíríà tì àwọn àti bàbá yín kó jẹ́ mẹ́fà nàìjíríà ti mọ eleven ni wọ wọn dẹ máa ní reserve kí wàá ní. mo lè understand. àbórí mo dẹ bá sọ̀rọ̀ ìjọba ẹ yà wèrè ni mo dẹ ẹ sí ikúrò àbórí yìí bàjẹ́ ẹ yà wèrè ni. wọ́n rí burúkú lọ ẹ̀dùn àbáwọn àbúrò mi ṣeré mọ́ wọ́n táyé ẹ̀ ti bàjẹ́. aláyọ̀ wọlé wọn fi ń sọ́n ta rubbish àrọ́ǹdì ni bàbá yìí ṣe náà àrọ́ǹdì ni ló ṣe náà àbá àyìnbá. ẹwẹ́ gbọ́n. olórí burúkú ara ẹ̀ ẹ̀ fàáyọ́lá bọ̀dà afọlọ́run ṣe anífowó ṣe òun nìyẹn gbọ́ tí lọ́wọ́ àwọn àbúrò ẹ̀ òun mú ní lẹ́gẹ̀sì gidi fámìlì yìí àtẹ́kẹ́ bàbá yín náà ń fi gbó sùn ń fi gbó jì anífowó ṣe ìwọ nìkan ló nídìí owó olóyìn burúkú láwọn àbúrò ẹ̀ ló kọ́ tí wọ́n wá dí. àwọn èèyàn ó láwọn èèyàn lára ẹ̀ àwọn nígbà òkú wọn rò kí wọ́n bá lọ àwọn ọmọ abijọ́ tó máa fi lélẹ̀ fún kan nìyẹn àárọ̀ tẹ gbọ́ wọn náà wọn ò lè lẹ́gbọ̀n wọn náà dà. ó lọ ṣe lélẹ́yìn náà. ayé lè ti bàjẹ́ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ. Um, ẹ jẹ́ má bínú African ni gbogbo àjọ and respect yourself mò ń kí yẹn dáhùn kó wa pàná. àlàyé nígbà tí wọ́n kí wa táwọn ọ̀dẹ̀dẹ̀ lóhùn wàá dẹ̀ máa lọ. a kò ní da báwọn èèyàn mi tí n bá ti lè máa kí ẹ mo ò kó nǹkan jẹ mo ń kó èèyàn jẹ mo ń ka ẹ̀jẹ̀ mo kó bọ́ìsì ẹ̀jẹ̀ o fọ fún fẹsì. bọ́ìsì. o kó fẹsì bi. kó o ní mo kí mo kó bọ́ìsì já ẹ̀jẹ̀ èmi ń kọ́ fún yàn yàn bọ̀ mo kó já ẹ̀jẹ̀ tí n bá kúrò kó máa à èmi ń gbéra ga ni èkó ni tiwa àìkó ni yé <laughs> ó gbé kò lẹ́rù yìí. ó kẹrù yáàlì ó kẹrù yáàlì <laughs> ó ṣe nọ́mbà. bìtí kinní kan wá jókòó sí eh. lówó oúnjẹ kinní kan ti ń bá ọ ti yẹ. òun lẹ́yìn ọ̀sẹ̀ kinní kan hmm. ìyá ẹ̀ sọ ohun voice ọmọ rẹ̀ ló máa sọ olóhùn fọ fún voice ọmọ rẹ̀ ló máa sọ thank you. o lè máa lọ bá. jẹ́gi máa pàrọ̀ bòye a lè rí kinní ládùúgbò kiri ń ta ọsàn nígbà tí ọba ń yan bọ́ọ̀lù kó tún wá lẹ́pàá nu mo parọ́ ọ lẹ̀. ó ní ẹ yọrọ ọ̀dà alájẹ́kẹ́ mi náà. wúzọ wúzọ wúzọ wúzọ wúzọ wúzọ. mi business. anaye. wúzọ wúzọ wúzọ. gbà fún gbà bóyá gbà náírà. alaye ní sùúrù. láìta kẹ́ ẹ̀ ògo sọ ògo sí èkó <laughs> bẹ́ẹ̀ lọ èlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè máa ń fà kiri lẹ́kọ̀ọ́ ẹ à àwọn original wa lèmi fà lẹ́kọ̀ọ́. nígbà wọ kele ló wà lọ́wọ́ ẹ̀yìn fàmàràǹjọ̀nù àmàrà oríṣiríṣi. báwo báwo ju ah báwo ju o. èlé à sílẹ̀ lọ́wọ́ sọ pé o lè. ó bá owó òwe ti yàtọ̀. ẹ̀ẹ́dà gàrí ìdùnnà. it's not for children. wàá dra àgbẹ̀jọ. sílẹ̀ lẹ́tọ́ pọ́lẹ̀ àrẹ̀rùn máa sọ o. mo ní sẹ́lẹ̀ rẹ tọkọ le. ọ̀rẹ́ kọ́lẹ̀ yẹn lè rárá. sẹ́lẹ̀ rẹ tọkọ le. sẹ́lẹ̀ rẹ tọkọ le. àrẹ̀rùn máa sọ o. àrẹ̀rùn máa sọ a ló mọ ìgbà tó fẹ́ sọ àrẹ̀rùn máa sọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ ohun tí ó sọ. lójú ọ̀tá mi máa ṣe é bákan màkàrà sún ọlọ́run nǹkan bẹ́ẹ̀ kúnkún màkàrà sún ọlọ́run nǹkan bẹ́ẹ̀ kú èmi làdí ọmọ òrùfù èmi làlá bí bá ń sùn èmi lójú pásá ìdì èmi ni wàásù àyíndé òbí ṣeré làbákà ló ń bọ̀ wọ́n ṣe bákan o wọ́n ṣe bákan o. lójú ọ̀tá mi máa ṣe bákan màkàrà màkàrà ọlọ́run ọbẹ̀ kan kú. lálàyé ìdíbi kò sọ pé òun mọ fújì kan ó nìkan ló pe rẹ sáyidi ó pe rẹ ó pe níjẹ ní gbogbo ẹ wọra wọn. ìsọfọ̀ṣì dìrẹ̀ bá lọ fà á ala jọ da bá mi da padà. ẹbí kì í bọ́ bọ́ngà. Ah. Ah, wọ́n náà ṣe. bọ̀dá mi kí ló ṣe yín ó tapùn ẹ ṣe bó ṣe bá bí ṣe yín náà bọ̀dá mi lóde. ẹ jọ má bìnrin má kí lẹ ṣe fún bọ̀dá mi. kí lẹ ṣe fún bọ̀dá mi ah, fọ́ọ̀sì ẹ̀ wá bí o fúnra ẹ̀ ló fẹ́ sáré ìdébí o ìyá ló kú bùrọ̀ mi dúró dé tẹ̀ ha báyìí kí ló ṣe ń tẹ̀ ṣe báyìí. van dam lèmi wèrè. kí lè fún bọ́lá mi náà kí lè ṣe fún ọ. alájà ajáre àtànà kú kì í ṣe tọmọdé. mọ́mí yẹlé. ọlọ́ọ̀ṣẹ́ bá kan wọ́n lọ́ọ̀ṣẹ́ bá kan wọ́n lọ́ọ̀ṣẹ́ bá kan o. ẹ ẹ níbi ká gbọ́wọ́ sétí. When I say back down, when I say back then you follow me. Okay. When I say back down, when I Lójú ọ̀tá mi, wọ́n ṣe àkàzọ́ ọlọ́run kún bí kú. When I say back down, when I say Lójú ọ̀tá mi, màá ṣe back down. Àkàzọ́ ọlọ́run kọ́ bẹ́ẹ̀ kú. Àkàzọ́ ọlọ́run kọ́ bẹ́ẹ̀ kọ́ kú. Èmi náà wọ́n lọ ṣe é bá kan wọ́n lọ ṣe é bá kan. lójú ọ̀tá mi wọ́n ṣe é bá kan. ọlọ́run ṣe. wọ́n ṣe é bá kan ṣe é bá kan. lójú ọ̀tá mi wọ́n ṣe é bá kan. àkàtú ọlọ́run ọ̀dọ́ kọ́. àkàtú ọlọ́run ọ̀dọ́ kọ́. wẹ́ máa gbọ́ ààrẹ ẹ̀rù má sọ rọra má pẹ̀lẹ́ dá rẹ̀ lẹ́jọ́. wọ́n dé mi bọ̀ wọ́n dé mi bọ̀ wọ́n dé mi bọ̀. àlàyé sẹ́ni tó ní ẹ débi ọ̀fúnra ẹ ló fẹ́ sí alárìn débi. lẹ́yẹ arẹrù máa sàn o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ ọmọ onílé ọlọ́nà. arẹrù máa sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ ẹyẹ kárí jẹ́ǹpẹ̀tù ọmọ arántí ẹ̀bí ìjù ọmọ alámísẹ́ ọmọ ẹlẹ́wù dúdú tí mo ti kù fún ààrẹ nígbó oyè mẹ́tù ẹ̀làmúlàmí gbọ́dọ̀ jẹ́ràn ẹ̀gà kódà wo jẹ́ǹpẹ̀tù ọmọ arántí ẹ̀bí ìjù ó wá dábúlé tán ó wá yorùkọ padà ọ̀dọ̀ máa rí gbówó ẹ̀bí ìjù. tó bá yá ń sìn ẹ̀ nìyí á sọ. So àbúrò mi ní kẹ́ kìlọ̀ fún àbúrò mi ní kẹ́ kìlọ̀ fún àbúrò mi ló bẹ̀ yẹ́nyẹ́nyẹ́nyẹ́. nígbà tó lu ọ̀sẹ̀ kan lábúlé pẹ̀lú wa tó bà wá lójú jẹ́ tó yìí jọ tó bá wà lóṣù kan èwo ni ó ṣẹlẹ̀ àwa tẹnu wa ń dùn tá à ń sọ̀rọ̀ sáwọn òdìlé kan tá à ń sọ̀rọ̀ sáwọn ọmọ ẹnìkan pé tí wọ́n ṣe ò dáa àṣé tiwa wà lára wa mi mọ̀ pé pàkó ní pàkó là ẹni ẹlẹ́ni ló ń ṣe tiwa jọ èkó tẹ wá wà gangan irú àràwọ̀ ni mo wá mọ̀ tó ń dá kò burú o bá kọjú sí ẹ kọjú sí bá kẹ̀yìn sí ẹ kẹ̀yìn sí o bá kú ọ nìkan tó rò ara ẹ pa o òkú ń ṣọmọdé mọ́ èmi mo rò pé kò jìnnà ṣùgbọ́n kò jì bí bá ti fẹ́ rí màmá wa kẹfẹ lẹ́yà yín mọ́ sọ́hùn. lẹ́yẹ ṣàánú mi ojú mi dojú ẹ̀ jọ ṣàánú mi ọkọ mi mo fọlọ́run bẹ́ẹ̀ mo fọlọ́run sìn ọlọ́run dúró tiẹ̀ lọ́hùn láwọn bàbá mi bá yín gbé wà ní ṣìṣe lágbára ọlọ́run bá jọ ń torí ọlọ́run fọlọ́run bẹ́ẹ̀ jọ ọkọ mi jọ o. ládẹ́kùn ẹ ṣọ́ra o àgbẹ̀gbọ́n ọmọ ni kì í burú títí káfẹ́ kò pàdé. a padà yà. má wà pẹ̀lú. ẹ ṣọ́ra ṣe lọ́hùn o kẹ́ ẹ ṣọ́ra ṣe lọ́hùn o. wọ́n rọ̀ dìde o. mo ti fi bàyìí díà mi ìbí ìgbà lọ́wọ́ yìí sọlá. ọ̀rẹ́ fún wa ń bíà o ọkùnrin wa àwọn ọmọ wa Ha re ru ma so. dẹ́rù máa sọ. Two,

Hello, Sunday. How, how are you? Uh, there's a moment. Ah. Yeah, I'm, I'm, I'm. Mommy. How are you? Mommy, sorry. Yeah, Igbo. Ah, it's are <laughs> you? Yeah, English. Ah, English. yẹ yibo yà english. kò pé méjì. àbí òde mi ò rí. kí ló irọ́ ṣebí lánàá tẹ̀ ń bọ̀ láti tẹlẹmọ́ ọmọ ní skul mo ní à ah, mo kí gbé à fáyín bọ̀ yóò bó kí ọmọ yín náà mo kẹ́ yín náà kí mi gbé à ah, <laughs> ẹ pé à ah, ọ̀la ni sàárà fún bàbá mi o tẹ́ni à ọ̀rẹ́ lọ́wọ́ àgbà wa àdúrà bàbá èmi ní ọ̀la yẹn èmi ní kódà kódà bí máa ń sọ̀rọ̀ yìí oúnjẹ ti rẹ́dì ẹ yàtọ̀ ọmọ ẹ̀kọ́ àti sàárà àti pàǹjì àti ọ̀gá gbájú kọ̀ọ̀yà lọ́tọ̀. ẹ má bínú à ń jẹrú ẹ oúnjẹ tó wà ọkẹ ní ogunfe mú pa ogunfe ẹ̀bà wà ẹ̀ fine boy ẹ̀ lọ sí dẹ́ ẹ̀ ẹ ọmọ ọkọ tó yá bẹ́ẹ̀ni we don't eat such a thing at all we don't eat it bí a kà ṣe báyìí bí a kà ṣe báyìí ẹ má jẹ public lóṣù mo báyìí lọ́sùn máa ń gbé take away máa gbé ọba yẹn jẹ mi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá tiẹ̀ package ẹ̀ kẹ́ take away kẹ́ tún take out pàápàá à ń jẹ́. ọkùnrin kan bí ọgbọ́n ní ìgboro mọ́. ok o ok o dàgbọ́ sá eh, ẹ ṣe gbọ́sà. Eh, ẹ ẹ ṣe ìyàwó ọ̀tá yẹn wà ní. ẹ lè lọ wò ó lè wà nílé. bẹ́ẹ̀ni ẹ lọ sẹ́lẹ̀ síbẹ̀ kẹ́ lọ wò ó eh. wà nílé. Ah. my dear báwo ni don't go arẹrù máa ń sọ̀rọ̀ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ kẹ́lẹ́ ló mọ̀ sí ó. ṣé ìyókù tó sẹ́yìn lórí ẹni tó kàn ló bá rẹ̀ lórí kí ni tó fi. ṣé ìfà yìí ló jókòó sí látàárọ̀ tí mo wẹ kiri inú ilé tí mo rò pé ó ti máa wá nǹkan tá a fẹ́ jẹ lọ látàárọ̀. ó dẹ̀ tèkẹ́. ṣé báyẹn tún máa jókòó lé tá à ní jẹ nǹkan kan lélẹ̀ mi kí ló tó ń dá mi láàmú báyìí náà wọ́n sọ pé kò ní sùúrù fún mi ó ní pé mo jókòó sí dáńbélá tẹ̀kan ni owó rẹ̀ ti wọlé síbi ìbàyí tó bá ti wọlé máa fún ẹ ló wàá dáná. Ah, ah, ah. kí ló dé ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi kí láti dé tàbí fún mi pé à bẹ́ẹ̀ sára fún bàbá mi lẹ́nu o ẹ lẹ́tẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àbí àwọn fún mi mo rán wọn sí o ẹ sọ fún anybody ó gbọ́dọ̀ bí àtẹ̀sẹ̀ bí àìsí lè bí àìsí àwọn àdúgbò ìjọba yín gbé wá fún àwọn agbélẹ̀ fún yín ẹ̀dẹ́ bá tó bá dé ẹgbà wọn ṣé wọ́n èlò òbí lè yí sá. kí ló ṣẹlẹ̀ ṣó wà ókè ṣé tẹ́bí bá tiẹ̀ pẹ́ wá mí pé kó máa jẹ kó tó yẹ kó jẹ ni nígbà tí wọ́n gbé sára wa ibi tó ti gbé wá ṣomọ̀ ṣomọ̀ ọkọ tó fi ṣe jẹ́ kó pé o tí n bá lówó lọ́mú lálàáfíà mi ìfẹ́ mi mi o pẹ̀lú nígbà tí mo ṣàlejò rí tí mo sára ti wọ́n ṣe fún bàbá mi pé à tó yà wọn ò yá àìsàn káà fún káàdọ̀ alẹ́ gbà kọ́ lè ti lóyún ìdòkòlì àìsàn kò tó kọ́ bẹ́ẹ̀ gbà ó kọ́ bẹ́ẹ̀ dà ó lẹ́ni tó lè kọ́ bẹ́ẹ̀ tó wà náà sí bẹ́ẹ̀ tó wà fún bẹ́ẹ̀ tó sára ti yọ sí àwọn àbá jẹ. wọ́n ní sára tó èmi ló máa padà sílùú yín ẹ̀yin ni sàrà bá sàrà tó bá yín lẹ̀ ń ṣe yẹn ẹ má gbé sàrà déwájú lé mi o ibi tá a bá dẹ̀ gbé sàrà yín dẹ́ni kẹ́ ẹ ṣe kí ni ẹ mọ̀ kọ́tà ẹ̀ ṣe o kí ló ṣẹlẹ̀. àmọ́ kò yẹ kó jẹ́ ìṣá kò yẹ kó jẹ́ ìṣá kò yẹ kó jẹ́ ìṣá o. ẹ máa lọ ẹ máa lọ wọ òpó jẹ yín àbí ni wọ́n ti pọ̀ jù ó yà gan lórí kúkúrú wọn nígbà ọkùnrin agídí inú ló máa pa yín pàlà yín agídí yẹn ó máa ṣe é léṣe àǹtí wọn ò o. Ah, o ṣe jàre. tí tí tó yẹ kọ́ra yẹ́yìn nífẹ̀ẹ́ ni ó yẹ kó gbó oúnjẹ gbọ́ wọn ò gbọ́ nígbà tó máa ń pè táwọn bá dé ta àwọn kẹfẹ́ wọn máa tó jẹ fún mi. ọ̀dọ́ ní kẹfẹ́ o ọkùnrin ẹ máa dún náà ọdún mẹ́sàn-án yìí. ẹ wá wá wá máa ṣe ṣé ò yá wèrè. ìyá. ṣé kò yẹ pé wèrè ń gbélé yín. látijọ́ tí mo tù aládùúgbò ṣé mo wà nínú sàwáwù ẹ̀ ni jẹ́ kí n kìlọ̀ ọkọ̀ fún ẹ sórí mo ẹ̀ ti bá gbá ilé ojú tí bá gbá ẹ ní ojú ọmọ àtẹsẹ̀ lè bọ̀ ni ara ń kan mi òkò kóṣì kò wájú mi. agidi táníkà náà ṣe gbogbo eléyìí náà agidi táníkà náà ṣe ọkọ mi ẹ kà tọ́ mọ́nàmọ́ná lọ. mọ́nàmọ́ná kí ló mọ́nàmọ́ná. ebi ló máa pa yín pé. ebi ló máa pọn babaláku bàbá ẹ kú tó dàbí rárá yìí. agidi ti pọ̀ jù ká lọ. sori nǹkan tó kó mi sí. ọ̀tọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kúkú mi tuntun. ọ̀tọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ. òun jẹ́ kí rántọ́ abẹ́ mi máa sọ̀rọ̀ sẹ́yìn. wọ́n ẹgbẹ́ ni jáde lọ́kọ̀lọ́wọ́ nǹkan ti máa jẹ fún mi kó tó máa rojọ́ wèrè. jàjà òfò kò mọ̀ ni báyìí kọ́ lè o máa rí lọ báyìí kọ́ lè o máa rí lọ. ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì arẹrù máa sọ arẹrù máa sọ kí ló dé tó ń gbá bọ́ọ̀lù oúnjẹ fúnra rẹ ni. bàbá èmi kún lọ́rọ̀ oúnjẹ akúnlẹ̀ àtàkùkọ ànáwó tán ọwọ́ tàkùkọ mi tó bí lọ́rọ̀ bàbá mi tara wọn ò yá tọ́lá káyọ̀ sàárà fún wọn ní sàárà tàṣílẹ̀ ni ẹni máa wo láti sí ìjẹta tó káàkiri pé lọ́dẹ̀ ni o màá yẹ sàárà bàbá mi o lọ́dẹ̀ ni o mo sọ gbogbo káàkiri inú ìlú yìí o ọdẹ tó mọ̀ tẹ́lẹ̀ o wọ́n dé báyìí sí oúnjẹ wa délẹ̀ tó báyìí kọ́ wa jẹun ọmọ ayọ́dúnmọ́ wa tilẹ̀kùn mọ́rí mọ̀ pé ṣé adúgbò oúnjẹ ṣé máa jẹ́ fún ara mi ni mo tún wá bọ́ lóògùn fún káàkiri ọ̀gbà lọ́wọ́ mi o ọ̀gbà lọ́wọ́ mi ọ̀gbà lọ́wọ́ mi máa kó tí máa padú ẹran yẹn mi mi rẹ rẹ nípa mi jẹ lọ́wọ́ ló pa ògùnfẹ́ ni. wọ́n kò ògùnfẹ́ wọ́n náà kò ògùnfẹ́ ògùnfẹ́ ògùnfẹ́ ni mo pa. láti ó ọ̀rẹ́ ni jẹ́ mi rẹ ni jẹ́ o sàárà ẹ̀ ti gbà máa lọ lé máa lọ bí kọ́kọ́ mọ́ ó tẹ̀ bá. àìbá wà ń bẹ́ẹ̀ rẹ̀ sí wà ń bẹ́ẹ̀ lóṣooṣì ló wà ń bẹ́ẹ̀ lọ ra gàrí sí i mo ń bọ̀ lọ ra gàrí sí i hmm, lásì máa lọ lẹ ẹ mo kọ lára tó báyìí. ó lè sẹ́ni ojú pé ọmọ akẹ́ni bá mi jẹ sàrà yìí. Ah, ah, láì ṣẹran abọ̀ ń ọ ìsọ̀nlérí tàdógún lérí ọ ìpàdé dàrin ọjà nísọ̀nlé mo kọ lára tán. ẹ ṣe kò ní máa àwọn olóbi nǹkan pẹ́ẹ́tì máa ronú ọ̀tọ̀. pátádé láàmì àlọ́ bí tá à lọ mọ́ ẹ̀rín yìí mi dáadáa o kí wàá fẹ́ ṣe sí ọ̀rọ̀ láti ṣe báyìí. Fàtàdé ah, ah, ọmọ onímọ̀ ni ẹ̀ mo fara mi. a lọ sílé àwọn àbúrò ẹ àwọn ẹ̀gbọ́n ẹ ìyá tiẹ̀ àti ìyá yín àgbà kálọ̀ ẹrú bá ẹrú kó bá mi a ti pọ̀ jù ní kó pàkan sí. a ti pọ̀ jù bá mi. àwa mẹ́wàá ti náà mọ́. àníkó bẹ́ẹ̀ tẹ̀ wá àmẹ́wàá ti tó bá mi mo fẹ́ àárẹ̀ òkú àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀. mo máa bú ẹ. Mami, ṣe sọ pé kí ni ó ṣe jẹ ṣá? Ṣẹ́fọ̀ yìí, ó ṣe jẹ dáadáa. Ó mọ̀ pé àwọn ẹ̀fọ́ báyìí náà máa ń pè ní àgbóòrùn. Màámi, mo sọ fún yín, mo ní mi nífẹ̀ẹ́ sọ́wọ́n ṣé àfojúdi máa ń ran mi yìí. Agbántara mi nà án. Ah, ah gbogbo àbúrò mi wà ń bẹ ẹ níran wọn èbí nìkan ṣááṣáá ni. a ló ń bá wí kémi rẹ iṣẹ́ ìwọ ló lè lọ kémi ráwọn àbúrò ẹlẹ kí tọrọ ẹni àbí wọn àtọyìn lọ́wọ́ mi mi nílé rẹ níṣẹ́ tọmọ ò bá jọ ṣòkòtò á jọ kíjì pa kí ló ń ṣe é. ẹ kúlé o. ẹ ẹ lọ síbi tẹ́ ẹ lọ mọ́ ni jàre ra padà lọ́nà ẹ má jà ọ má jà ọ. ẹ ẹ àwọn ọmọ ètò kù kọ. àwọn ọmọ yín ètò àwọn ètò máa wà nílé wà nílé o àwọn ètò sì ti jáde lọ ti jáde lọ. àwọn ọmọ tọ̀dọ̀ ńkọ́. ẹkú mọ ẹkú jáde àwọn ọmọ tá ẹbí wọn gbélé wọ́n mọ rìn kiri bíi kinní ni. olórí gbogbo wọn pátápátá mo fẹ́ rí wọn ní kíá kíá kíá kíá. ó ti ṣẹlẹ̀. ọ̀ yàwó yàwó. Ah baálé mi ó ṣe wádìí ní kọjúkọjú bá. eight eight eight one kankan ẹ bá mi ṣe bọ́n ìyàwó náà ń tẹ̀lé wọn. ó gbó wọn ó ti tán. lásìsì gbalẹ̀ ó gbalẹ̀ jù. èmi àlejò. àdìobolo ah, ti ń bọ̀. Ah, ọmọ akọrin ìyàwó lọ ni èmi àtàwọn ọ̀rẹ́ mi á yan àwọn ìpẹ́pẹ́pẹ́ kankan ni Mo ò yé mi ìpẹ́pẹ́pẹ́. ó lè jẹ́ jí o. wọlé kó lọ kó sáṣọ kórè bàtà dé gbogbo ẹ̀fọ́ tó ń ṣe lẹ̀. wọlé aṣọ àṣọkúrè àṣọkúrè káàkiri àṣọkúrè àṣọkúrè. ènì àrò. balẹ̀ mi ènì àrò tẹ̀ ń sọ yìí. lásìsì gàlejò lásìsì gàlejò ó gàlejò. ènì àrò ènì àrò àjọ wà ń bẹ̀ mí. ẹ̀wọ̀n ẹ jẹ́ ń dẹ́fọ́ mi wọlé. arẹ́rù máa sọ. ṣé gbogbo yín ti pé. àdìo ah, àdìo adio báwo ah. ah. adio aṣọ kò rí ẹ ń kọ báwo bá a ṣe ń bìrì ni ẹ ohun tí ò ṣe ni ní a máa kán ni lóyìí mo sá sórí wáyà n sì bá ń bẹ̀. adio o sì bá ń bẹ̀ ẹ kò sí wàhálà adio wọlé. báwo aṣọ kọ́ ló mọ ṣé wàá yọ mí náà yan mọ́tò rí aṣọ ni aṣọ ló mọ ẹ̀yà wọlé. wọlé lọ wọlé lọ o lè bẹ bí yìí jẹ. a kò wọlé o bẹ gbẹgbẹ. ẹ wo ẹ̀yin tó kù ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ kó máa ké bí ewúrẹ́ ìbí mo bí ó yá bá a ṣe bí ibẹ̀ ṣe kéré sí. ẹ tora yín jà lọ. farabalẹ̀. ó sì lọ. kí ni wọ́n ń dúró dé? kí ló ṣẹlẹ̀? sọ̀rọ̀ kò ju ẹ lọ ni. ó jù mí lọ ẹ tó jẹ́ pé oṣù kan ló wà láàrin. báwo ni bẹ́ẹ̀ sọ̀rọ̀. ọmọ ìbàjẹ́ ń da ìlàmù. èmi ò èmi ò fẹ́. oṣù kan sọ̀rọ̀ fẹ́ o lè ní bá. oníbàjẹ́ ọmọ. bàbá òkú gba mi kí mo ju ẹ lọ ọjọ́ orí ṣé oṣù kò tó ń pọ̀ gbìyànjú ọkọ náà ọjọ́ orí ọjọ́ orí ọjọ́ orí má sọ yẹn di wàhálà. gbogbo kan gbogbo gbogbo yìí. ẹ̀fẹ̀ gbà pàtó kọ̀ọ̀gá yín. mo mọ yín mo ti mọ yín o mo mọ tó jọ mí tó fagbọ́nu y yìí o ẹ fa gbórí ẹ fi gbófẹ̀lú rọra máa pẹ̀lẹ́ dá rẹ̀ lẹ́jọ́ mm-hmm. ẹ̀tẹ̀ ń bọ̀ wá o arẹrù máa sọ àrèéfín ńlá arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ. Ṣé ó ẹ wo bí ẹ bá mi gbé omi. arẹrù máa sọ o arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ arẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́ ló mọ̀ tí ó sọ arẹrù máa sọ alárùn máa sọ máa ló mọ ìgbà tó fẹ́. bàbá o bàbá o bàbá o ẹ bá dà ojú fi gbọ́ fẹ́ mi. Ẹ̀bà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀lọ́kọ̀ ẹ̀lọ́kọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀tọ́ ẹ̀tọ́ lójú ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ìwọ tó gba kíní kojú. kí ló ṣe yìí. ẹ má jà sí orí orí orí. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ bá ẹ bá ẹ bá ẹ bá. One máa sọ.

mo ti sọ fún un nígbà àgbà tó àwọn fún un ọbẹ̀ ìṣòro. kàtíńtì. ọbẹ̀ bá wà. arẹrù máa sọ ẹ bá gbà ẹ gbà ẹ gbà gbà ẹ lọ tẹbi kankan o ọjà sílẹ̀. báyọ̀rù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ báyọ̀rù máa sọ̀rọ̀ ẹrù máa ló mọ ìgbà tó fẹ́ sọ. Ẹ̀rọ máa sọ̀rọ̀ ẹlẹ́rìí bọ̀ tí ó sọ ọjà ọjà ọjà ọjà sẹ́kọ̀ ọ̀gá ọ̀gá jẹun tó àwọn tó wà jẹjẹ tiwọn ọ̀ wúlò ọ̀gá wà wúlò ara wọn ni. nka tó gbóni dòkú fira. hehe lasisi ojú ọmọ mi lójú àpátádé ah, ọbẹ̀ sí dọ̀dọ̀ ẹ̀. bàbá lórí. ó máa débẹ̀ mo rọ́jú mo rọ́jú ń tọ́bẹ̀ bọ̀. ọ̀wọ̀ káwọn tá a ti fi gbó fẹnu báyìí. báàmì àdóòrè. Adio. Adio. Ah. Dídá. Ọmọ àlè. Oya ilé ilé ilé. Ah, ah, Má fi sáko. Ilé ilé ilé. Ọmọ àlè. Sáàdì odò ọ̀fẹ́ débi ni. Adio. Má fi sáko lọ́dẹ̀. kí ló ṣe é bí báyìí. kí ló ṣe é bí báyìí. èmi ló bá lọ èmi ló bá lọ. èmi ní ìjẹ́lẹ̀ ìdíbi kan yà mí máa ń bọ̀ dà ṣe ìyàwó olóògùn máa kú. ẹnu sọ yìí. ojú mi olójú mi. bẹlẹ bẹlẹ bẹlẹ ìsìnkú yóò ní ṣe yìí. bẹlẹ ìsìnkú yóò ní kú yẹ oníjẹ. bẹlẹ bẹlẹ bẹlẹ. tẹ́bá nọ máa sọ̀rọ̀ fún lórí. bẹlẹ ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe ẹkú fẹ o ẹkú fẹ ṣe é lọrọ. ọgbẹ́ ń mọ̀mọ́ jẹ́ dé àlùyìn ẹ ní ẹjọ mẹsì sọtí ẹ tutù ó dùn tí ó bá tutù kẹfẹ ní tutù mú. bámi yóò da fún yín pọ̀jù. bàbá yìí bàbá yìí sì. ó lè mú ọyìn. ẹnu ó dé wẹ̀ ẹ bá má ti tán tanku. aṣọ aṣọ kú. aṣọ kú. à ń gbàdúrà sí lọ́wọ́ ni. baba. ẹ fún mi lọ́nà rẹ. baba baba ti tán. baba ti tán. ẹ bá sì láti. ẹ wọ ẹ má bínú. ẹ bẹ sọ̀rọ̀ ẹ bẹ sọ̀rọ̀ ẹ má bínú. ẹ wọ lẹgbẹ ngẹti. ọmọ ọtún ṣẹlẹ̀. ọmọ ọtún ṣẹlẹ̀ kú. lansi ẹ̀bà làwọn ìdílé mi fẹ́ràn máa fún ẹ lówó gàrí garawa kọ. báyọ̀ àdúrà gbígbà. olórí ọ̀dọ́ lọ sílé mú òbí kọ̀ọ̀kan wá sàrà ti gbà ó ti gbà. ẹ jẹ́ báyìí parí ẹ̀rọ ní ìlú àná. ẹ̀bà yóò lè tóbi o. ẹ fún alẹ́ bàbá. ẹ fún wọn sí i. ó bàjẹ́ wọn ṣe kọ́ mọ́ rárá. ó bàjẹ́ wọn jẹ. arẹ́rù máa sọ. omi rẹ̀ ló gbó. 不然按照他分钟，我不我不要。àti ẹ̀rín ẹ̀ òun epo ni rọ̀jò ọbẹ̀.

tó ń fẹ́ wá fi bọ Ògún ọmọ Ògún rẹ̀ kó o ṣe o má ṣe lẹ́rùn Ògún ẹ ṣàṣẹ ẹ ṣàṣẹ má fẹjọ́ rẹ̀ wẹ́ o má fẹjọ́ rẹ̀ pa títí làárọ̀ o lílọ bíbọ̀ rẹ̀ kó má bàráyé nú o rìnsẹ̀ rẹ̀ kó má bàráyé nú o ó wá bọ̀wọ̀ Ògún báyìí kó o má dọ̀wọ̀ òun o. Ògún kó o gbọ́ o ní báyìí ẹ fágbèmí ló jẹ ìyá bọ síbẹ̀ kó pàdé fábí ogun wọn náà dẹ ṣe ń ṣe bí alákọ̀wé báyìí ah, ẹ má bínú ẹ má bínú ṣé àbí ẹ mọ kí a tó pa ẹ máa fi owó ìpa bílẹ̀ owó pàtó ẹ ṣìkà ṣìkà ṣìkà ìdáhùn ìdáhùn ìdáhùn ẹ ṣìkà ṣìkà ṣìkà ṣìkà ṣìkà ṣìkà owó gidi gan jáde. bàbá mi rè ló owó bàbá ah, mi rè ní. kó yé o kó yàn o kó gbà o. wọn náà pa gbogbo ó dé ṣe wá ṣe báyìí lọ́pọ̀ òwe ní báyìí àbí wọn á fi bí ẹ obi n'enyo obi n'ofu muso muso muso. lajẹ tuntun. ní kárẹ́rù máa sọ bá ń sọ̀rọ̀ ọ̀pẹ lẹ́nu mọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tọ́wọ́n bàbá mi sùn parí ẹ̀ àwọn àlàáfíà rẹ̀ dà àwo ẹ̀ka ọmọ ọ̀ka àlàáfíà ìyá dàdẹ́ dàdẹ́ dàdẹ́ dàdẹ́ sara fẹ́sí wọn ní gbọ̀n báyìí bí ojú omi wàá tún bí adìyẹ ẹ̀ sá bá mu. nbi adìyẹ rẹ o kó gbà ó kó la mẹ́jọ adìyẹ yìí kó fi rọ́pò ẹ̀jẹ̀ Bímbọ́ ọmọ Àjọkẹ́ o má fi jẹ́rẹ̀ rẹ pàtìkì làrú o. kárára tó lè bọ́ lọ́hùn dọ́gba látàyè báyé láti lẹ̀. ẹ̀dá mú gùn. mú sí náà ni o. ògùn kó o kó gbà o Bímbọ́ ọmọ Àjọkẹ́ òmùwò wá onílépo onílórógbó onílóbì ó dẹ̀ ní lọ́tí ó ní ládìyẹ ẹ̀ẹ́dẹ́dẹ́ ń láburú yìí kò bá ṣẹlẹ̀ sí Bímbọ́ kájú ẹ má kó ẹsẹ̀ rẹ lọ o ká má rí wàhálà o ká má rí dààmú o pé ogun má fẹjẹ wá wẹ o ọmọ ogun rè ká jẹ ogun má ṣe wá lẹ́ràn rẹ o bá rè kó rí bá rè kó gbà o ẹ̀dá mú ogun o. Ah. broda emmanuel ládùúgbò wa yìí. Ah, àti church mo ti ń bọ̀ mo wá alàgbà lọ sí church mo lè bá wọn tí ó sì bọ̀dà jésù gbé mi ni o ojú mi báyìí ni mo fi rí wọn ní alẹ́ àná nídìí òòṣà bẹ́ẹ̀ lọ ń jó lọ ń jó. ọmọ tó ń sọ sí a. ojú mi báyìí ni mo fi rí bọ̀dà jésù gbé mi nídìí òòṣà wọ́n fi ọbẹ̀ pa adìyẹ o wọ́n já òórùn adìyẹ báyìí pàtì. Ah, ah, ah, dòdòdò jésù gbèmí ló ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni ìyẹn ojú ti da ní ṣọ́ọ̀ṣì wa. ojú mi báyìí ni mo fi rí wọn wọ́n já òórùn adìyẹ pàtì. já òórùn adìyẹ pàtì. bẹ́ẹ̀ ni sà. káàtẹ́ wá sọ pé ó ń ṣègùn ní bàbá jésù gbèmí ṣé ká sọ pé ó fi pa àti iṣẹ́ bàbá ẹ̀ ni àbí báwo ni. kò yé mi sá o kò yé mi o ẹ rà ó ṣe yẹn dáadáa wọ́n máa wá lọ. torí pé ojú mi ò lè rí kẹ́nu mi má sọ ni mo ṣe ní wàá fi tó yín létí kẹ́ lè gbọ́. àwọn àjọ àwọn ọmọ àṣẹ sórí ṣe sá. mi. Ah, ah. a dẹ̀ ṣe é ronú pé wọn á tún fún yín pò mí tó máa jù tó wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ni o. èdìyẹ ah, jésù rà. ẹ bùrọ̀dá jésù gbé ẹ dìde kẹ́ ẹ jókòó eléyìí ò kì í ṣọ̀rọ̀ kúnlẹ̀ yẹn gbogbo nǹkan tá a kàn nídìí ni yes or no hmm? ẹ dìde kẹ́ ẹ jókòó. ẹ má bínú sọ àmọ́ ẹ jẹ́ kí mi wà báyìí ẹ jẹ́ kí n wà báyìí. mo fẹ́ kẹ́ ẹ realize pé ẹ lè hide anything lọ́dọ̀ wa ìdí mi ẹ̀yàn sọ fún wa báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gbogbo. ẹ mọ̀ pé inú ìwé náà gan-an ọlọ́run ò gbà ká kọ̀rọ̀ sáwọn òbí wa lẹ́nu bàbá mi ló rán mi iṣẹ́ ẹ jẹ́ mọ́rú iṣẹ́ tí bàbá mi ń ṣe àti tó fi dàbẹ́ ni pé wọ́n rí mi níbi tí a ti ń bògún nìyẹn kò gbogbo àwọn kìíní yẹn mi ò ṣe mọ̀ mi ì ṣe mọ̀. broda jésù gbé lóòótọ́ ni bíbélì sọ pé ká má kọ̀rọ̀ sí àwọn òbí wa lẹ́nu but at the same time bíbélì náà ló sọ wípé ọlọ́run owú ni òun pé wọn ò gbọ́dọ̀ sí òrìṣà kankan pẹ̀lú òun àbí ẹ̀ka bẹ́ẹ̀ ah, ah, kíkọ́ tẹ̀ ṣe yìí ó rànge o kódà gbogbo ìjọ ló ti gbọ́ inú dáàdì gan ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. jésù gbè mí ó mọ̀ pé ó yẹ kó omi tó máa sọ kí ní òtún dáàdì ẹnu lé pé ó ti kúrò láàrin wọn tipẹ́tipẹ́ àbí wọn mọ ni. ohun tó ṣẹlẹ̀ ni pé ṣé rí gbogbo àwọn kìnìún yìí náà mi ì ṣe mọ́ ọ kódà kálẹ̀ lè rí bí bàbá mi kẹ́ bí wọ́n ni àwọn náà mọ̀ pé kinní kò wù mí ṣe àmọ́ ìgbà tó ti ní kí n ṣe mi ìfẹ́ kọ̀rọ̀ sí wọn lẹ́nu ni. gbọ́nà ò májì mo rí ipò tá a fi ẹ́ sínú ìjọ ìwọ odindi jù ti dà n tó ṣe lágbára gidi gan ni o irú nǹkan mi wá jẹ́ kó ní wọn pé àdáàdì mi o ipò tí mo wà yóò ṣiṣẹ́ yìí mọ́ o wọn á tẹ̀wé lómi ìbẹ̀ níṣẹ́ yìí o dẹ̀ mọ̀ pé nǹkan báyìí tó bá ti ṣẹlẹ̀ báyìí ó mọ irú nǹkan tó gbèsè tá máa gbé ní tí ọgbọ́n mọ̀ ni ó dẹ̀ síbáyìí fẹ́ ṣe àbí ká gbèsè lórí ẹ̀ o gẹ́gẹ́ bí tó mọ̀ sí o. èmi wò pé bóyá kálẹ̀ lè bá mi àbí kí n lọ bẹ pásítọ̀ àbí. kò sí nǹkan tá a fẹ́ sọ sí ṣé ẹ ní nǹkan tó ṣẹlẹ̀ tí a bá jẹ́ kẹ́ mọ̀ kankan tẹ̀ ṣe ò dáa a máa di èèyàn yẹpẹrẹ níwájú ìjọ torí wọn á ní tẹ́lómi ìbá tún wá ṣe lọ́jọ́ mi tá a bá wá gbé ìgbésẹ̀ tó nípọn á ní ṣe bí ẹnìkan ṣe nígbà kan kí ni nǹkan tán ṣe ìdí tá a wá fi pè yín wá síbí báyìí torí àfẹ́ kó bá yín ní òjijì ni wípé oyè tá a gbé lẹ́yìn lọ́wọ́ youth leader àfẹ́ gbà fúngbà díẹ̀ kó lè jẹ́ àwòkọ́ṣe fún àwọn èèyàn bíi ti yín àwọn ẹgbẹ́ yín tí wọ́n ní lọ́kàn láti hu ìwà tí ò dáa kì í ṣe pé bí ìwà tẹ̀ wò tó ráwọn gbogbo wà náà kọ́ ló ń dáa kó máa jẹ́ wípé ó máa máa tàn kálẹ̀ nínú ìjọ afẹ́gbà kò ṣọjọ́ tó pẹ́ náà six months péré ni àmọ́ tẹ́ ẹ bá wá ń wá sí church tẹ́ ẹ ń ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ní church sunday service ẹ ò pàjẹ́ bóyá wá ní program kan láàrin week ẹ ń wá ẹ dẹ̀ ṣe àwọn nǹkan tẹ́ ẹ ń ṣe tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí wọ́n reduce ẹ̀ kó má tó six months àmọ́ tẹ́ ẹ bá kọ̀ láti wá sí church bóyá ẹ wá wò pé ìtìjú ẹ gbé ìtìjú tà sí ẹ̀gbẹ́ kan kẹ́ ẹ máa ṣiṣẹ́ yín ṣe ti gbọ́ wọ́n lè consider yín kúrò àbí. gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ eléyìí ló máa jẹ́ àríkọ́gbọ́n fún àwọn èèyàn tó kù especially àwọn youth bíi tí tí wọ́n ní lọ́kàn láti hurú ìwà tẹ́ hmm? so a ti wá jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ fún ìwà tẹ́ ti hù àbí that's the best thing we can do. nǹkan tó wá ṣe àwọn youth tó kù tí wọ́n ti mọ̀ pa ti gba oyè yẹn lọ́wọ́ wọn ẹ jẹ́ kí everybody mọ̀ pé for now wọn kì í ṣe youth leader until tá a bá forgive them. a máa yín fọ́ọ̀mù ìsìkọ́rẹ́. ààrẹ o gbogbo ọ̀rọ̀ tí mo sọ látòrọ tí mo ló bà mí lẹ́rù táyà mi já ẹni ló fi mí rí. Ah! ó bẹ̀rẹ̀ sọ̀fọ̀ àti ọ̀gẹ̀rẹ̀ mi kò tún kọ́ta ìyàdá sí i. Ah, èdè náà múrukú oúnjẹ àti adélébọ̀ máa rìn àárín wọ́ọ̀dì olélẹ́kú <laughs> olóòrò rí ṣé tútù ni <laughs> o ààrẹ rù kí la ṣe. Ọbàtálá la bọ̀. Ọbàtálá la bọ̀. Eh, Eh, báwo la wọ́n ah, mi. wọ́n eh, eh, bá mi mú bàbá ẹ̀ lọ sí ìjọba alákẹ́lọ́tù ẹ̀bọ́ ẹ̀ṣẹ̀ pé yẹ kó rí ẹ wò bá mi mi ò lọ mi ò lọ jẹ Ọbàtálá kankan bẹ́ẹ̀ rántí tó ṣẹlẹ̀ níjọ́sí ṣèbí èyí tí mo lọ níjọ́sí ló fà tó fi yọ mí ní youth leader ní church ah, èmi mi ò mi ò mi ò lọ sí ìjọ Ọbàtálá kankan mọ́. ìfàgbẹ́ni àbí kí ló kókó rẹ̀ jésù gbé mi ẹ̀yin ọmọ yìí ẹ ṣe ń ṣe báyìí ẹ mọ̀ kéwì ẹ̀yin ti gbàgbé pé gbogbo ń tá a ṣe tá a fi bẹ́yìn ọmọ yìí rè bá a ti ń bẹ́ẹ́kù là ń borò là ń bọ Bàtálá ẹ̀yin ti gbàgbé pé òòṣà tá a bá ń ṣe tá à ń lọ́mọdé ńlẹ́ nídìí rẹ̀ ojúbọ òòṣà òun yóò gbẹ tá a bá sì dàgbà dàgbà dàgbà tá a rí ilé ogbò ẹ̀yin ni ó kù lẹ́nu rẹ̀ ẹ dákun ẹ mú tàpá sí ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣe la gbà. èmi ti gbọ́ yín o àmọ́ bàá mi ló jókòó yìí wọ́n mọ̀ pé gbogbo ìgbà ni mò ń sọ fún wọn pé n tó bá ti ní ṣe pẹ̀lú ṣẹ̀ṣe mi ò ṣe mọ́ kán fi mí lẹ̀ kó kí n gbá wà pẹ̀lú Jésù tèmi ó ti tó mi bá mi ṣe bá pọ̀ gbogbo wa dẹ̀ fọ̀nà kí ní ẹ pa àwọn tó kù náà ẹ pa àwọn ẹ̀gbọ́n mi àbí kẹ pa àwọn àbúrò mi ẹ wo jésù tèmi ti tó fún mi o ó dẹ̀ ti yó mi ẹ kò ju yẹn lọ èmi ò ṣe o ẹ pa àwọn ẹ̀gbọ́n mi àbí kẹ pa àwọn àbúrò mi o. ó lọ. ọmọ àlè lélẹ̀. Ah, ó ti ṣiṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ẹ̀ tá gbọ́dọ̀ fi ọlọ́mọ ẹni èmi fúnra mi náà láàṣẹ nígbẹ́ àgbànigbà níbẹ̀. arẹ́rù máa sọ. arẹ́rù máa sọ. Jesus! Pastor. Pastor, <sighs> brother jésù pé ah, eh, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ó ti dà <coughs> hmm. ẹ tẹ́wọ́ ẹ tẹ́wọ́ sáà ẹ tẹ́wọ́ ẹ tẹ́wọ́ pásítọ̀ ẹ tẹ́wọ́ ẹ tẹ́wọ́ ẹ tẹ́wọ́ ẹ dìde ẹjá rẹ tẹ̀lé mi. àjọ ń lọ ni. àjọ ah, ń lọ ni. kábíyèsí ọlọ́kọ́ láyé ẹ má ẹ má bọ̀ ẹ má bọ̀. kò sẹ́ni lè bá ẹ dọ́gba tí bàbá yìí ṣe lè fún mi bùrọ̀dà jésù gbèmí ṣọmọkùnrin yìí ṣáàlè bò ní àṣírí báyìí. pàìtọ́ wa hmm. ah, kò hmm. ga o. ẹ dúró sà ẹ ibẹ̀ ni ibẹ̀ lẹ máa gbé sí ẹ gbélé síbẹ̀ sà ẹ o ó yẹ ṣàdúrà sí. Ah. Hmm. àṣẹ ni agbójú okùn ìlérò jẹ ni a gbà ẹni tí ó bá mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti ń gbé là ó kàn máa sáré kú ni. láyé ìgbà kan láàláyé ẹnì kan láyé gbó ìgbà kan ìgbà kan ń bọ̀ tí náà dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ́. bàbá hmm? àríkẹ́ ọmọ yóò ti fẹ́ pa mí ẹ̀yìn àgbàdo ẹ̀ lẹ sọ wípé kí sòbì àtòdìgbò olúgbọ̀ngbò là ké sí kó tó ṣe bí òòsàn. orí mi pa. mo rò pé kí n tètè wàá bún ìgbọ́ ni kó tó di pé èké apá mi. ṣé o ṣọkùnrin ni o tọkùnrin nìyẹn ọkùnrin jẹ̀bù jẹ̀bù ni. ọkùnrin ni mí sà. ẹ ẹ tó bá rí bẹ́ẹ̀ ó ti tó jàre ẹgbẹ́ nìyẹn lọ́gbẹ́jàre. ẹ má dùn sá kó ṣe yé mi mọ. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ tẹ́rù ò bá jẹ́ ìfun àti ibi ẹ̀dọ̀ ni ó ti bẹ̀rẹ̀. tó dùn tó dùn ẹ ló kàn ń òótọ́ ọkùnrin o ẹ fara balẹ̀ ìbà olúbíkì tó kọ́kọ́ jáwé ìbà ọ̀sán ìbíkì tó kọ́kọ́ gbégbò ìbà ọ̀sẹ̀mẹ̀rìn alágbẹ̀dẹ àkọ́kọ́ ìbà dífà àpọ̀dùkọ́ ọmọ ọlọ́kọ́ ọdẹ tó bọ́ọ̀lù àkọ́kọ́ lójújọ ọba makin tó fi léwé àkọ́kọ́. paralẹ̀ dọkùnrin ni dọkùnrin dọkùnrin dọkùnrin. <laughs> báwo la ó wọ gbogbo ẹ akíyẹmí ẹ wo bó ṣe wà ká má bá ìlú gbà wọ́n pé mẹ́wàá ilẹ̀ hmm, ní. Hmm, hmm, bàbá àbí fẹ́mi ò ń sọ pa ọmọ yẹn. ṣé kí n bàjẹ́ mọ́ ẹ lára ni kó máa lù ẹ lọ. kò sí wàhálà wọ́n mọ àmọ́ ṣá má lù jù o. tó bá ti fẹjọ́ ẹ̀sùn yìí pé ó lòún jù wọn kì í mo lè ṣe tiẹ̀ lọ́wọ́ fún un. <laughs> pẹ̀lẹ́ ó dọkùnrin. lóòótọ́ lóòótọ́ kò ṣá o pé a máa ṣe sí ẹ̀sìn o pé ká má ṣòro ilé wa o. kí ni mo ti ń bọ̀. bọ́lá mo ti ń bọ̀ irú question wo láago mélòó. ṣé o ti rò bí o ní bá mi lè. ìgbà tí mo dẹ̀ wá báyìí kí ló ṣẹlẹ̀. ṣé ó kè mí ò lè béèrè ibi tó ti ń bọ̀ ó lè ti bèrè ní ọmọ kílódé fi ń bèrè question ẹ lọ́wọ́. ní sùn ṣé mi ò lè bèrè ni. báwo lo di monitoring spirit rẹ sí monitoring rẹ abẹ́wò ni kọ́tọ̀kọ́tọ̀ tó ń bá mi sọ ìgbà wọn ni gbogbo yẹn gan bẹ̀rẹ̀ sí. èmi ni mo ṣe kọ́tọ̀kọ́tọ̀ ṣé mi ò lè bèrè tó ti ń bọ̀ lọ́wọ́ ẹ̀. ṣé mo lè ti bèrè. ó lè pẹ́ orí òpè o ò gbádùn. ẹ ò gbádùn ni mo tún sọ ní. very stupid for saying that. èmi ṣé mo gbádùn ṣá wo mo wọ̀n ẹ ṣó ara ẹ ṣọ́ ara ẹ̀ torí tí n bá handle ẹ̀ tán gbogbo àwọn aládùúgbò wọn á gbà ẹ̀ tì lọ́wọ́ mi. èmi ni iṣẹ́ àwọn aládùúgbò wọn. wọ́n gbà ẹ̀ tì lọ́wọ́ mi ṣẹ́gun. èmi làwọn aládùúgbò bẹ́ẹ̀ ni sọ fún ẹ bẹ́ẹ̀ wọ́n gbà ẹ̀ tì lọ́wọ́ mi tó bẹ̀rẹ̀ oṣù mọ́ bíbà wọ́n gbà ẹ̀ tì lọ́wọ́ mi. yé yé yé ah! Ah! Ah! ẹ dìde ṣe bó tí o bó bó máa ń nà mí tẹ́lẹ̀ ni ọ̀dẹ̀ ọkọ ẹ̀dá wà ó tí gbádùn ó tí rọ ó tí rọ ọkọ ẹ̀. ẹsẹ̀ mi ò akọ́lẹ̀ dìde. ó máa ro ẹ pa. àjọ má bínú sí mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Eh, o ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣé kò lè bẹ̀bẹ̀. àmọ́ ah, bẹ́ẹ̀ jọ jọ. o lè bẹ̀bẹ̀. mi lè dìde mọ́. o ní ṣe bẹ́ẹ̀ mọ̀. gbogbo ah, ẹsẹ̀ yìí ẹsẹ̀ mi yẹn. ọmọ ayé máa gbúyọ́ ní odó yìrìyìrì abálẹ̀ lẹ̀ ikú tẹ lórí apá apá kú ikú tẹ lórí ìrókò ìrókò wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ewé inú ọ̀fìn ọ̀fìn ní gbé sí ọ̀wàrà káká ewé àgbọn ọ̀rọ̀ kàkàkà ní lè bí ewé akíká kíni òjò lóṣù yìí ìránṣẹ́ kan ò díránṣẹ́ kan lọ́wọ́ ìwọ alágbára òkè wà lókè kó máa ṣòkè kó fọwọ́ mókè kémi alágbára alẹ̀ kí wà ń bí kí n máa ṣe ilẹ̀ bó bá ṣe wù mí fúnpọ̀ oṣù òfẹ́ràn òjò kan ò ní kọ́lẹ̀ ìfọ́sù kan. arẹrù máa sọ àrífín ńlá arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ. ẹ lówó ṣe mẹ́rin ọ̀la là á mú ikú mi ò ṣèrè ah, má pẹ́ láyé jù lọ pẹ́ lọ. Ṣùjúrú ní dára o, dára dédé ní dára o. Lẹ́kọ̀ọ́ lọ́tún jẹ́ free production èmi ní nàjà láfíríkà. arẹrù máa sọ arẹrù máa sọ ooo arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ o tárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ o arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ o táyẹ̀rù máa ń sọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ ohun tí ó sọ. àfojúrí àfojúrí ohun fojúrí ló fojúrí ẹni rírí ò jẹ́ ní mímọ́ èmi mọ̀ bàbá kan arẹ́rù má sọ o ògbọ́mọ lọ́mọ jù sóríta lóòótọ́ lóòótọ́ kò ṣá o pé a má ṣe ṣẹ̀ṣẹ̀ o pé ká má ṣòro ilé wa o ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì. arẹrù máa sọ arẹrù máa sọ o arẹrù máa sọ má ló mọ ìgbà tó fẹ́ sọ kárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹlẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ o arẹ́rù máa sọ a ló mọ ìgbà tó fẹ́ sọ arẹ́rù máa sọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ ohun tí ó sọ. arẹ́rù máa sọ iṣẹ́ ní ẹ̀kan lábùkù arẹ́rù máa sọ iṣẹ́ ní ẹ̀tẹ́ arẹ́rù máa sọ ọkùnrin kan bí ọgbọ́n ọkùnrin kan bí ọgbọ́n ní ìbúrúmọ̀ ó kẹ́ni tó sọ fún. ìfàjọ̀gbọ̀n jẹ́jẹ́ ló lọ ó kọ̀wọ́ sí ebi péjọ àwọn yan. arẹrù máa sọ arẹrù máa sọ arẹrù máa sọ máa ló mọ ìgbà tó fẹ́ sọ tárẹrù máa sọ bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ tí ó sọ arẹrù máa sọ. So kárẹ́rù máa sọ alómọ ìgbà tó fẹ́ sọ kárẹ́rù máa sọ bá sọ̀rọ̀ kẹ́lẹ́nu mọ̀ ohun tí ó sọ. iná kékeré nítọ́ ìgbín ń pa eré kéré lérè àkèrè kérékèrè ẹ sọ fárẹ́rù máa sọ kó má ṣe rékéré erékéré eré àkèrè. àti pé ikú ogun ló ń pa jagunjagun ìbú odò ló ń pòmùwẹ̀ máa gbọ́ ààrẹ ò má sọ rọra má pẹ̀lẹ́ dà lẹ́jọ́. Mm.